Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ah, gẹ́gẹ́ bí Oh tambah lo ni di Diram salah al-hadith lah Si Dr. Mahmud Tafahan Rahimahullah Ni o syaitu koja Aci bere Mabasu al-muallak Ada salah yang tinggi Al-muallak ibi tí a dẹ̀ ló níbi tí àfá àti sàlàyé pé àpèjúwe al-mu'allaq òun ni ma akhraja al-Bukhari fi muqaddimati babi ma yuzkaru fil fakhr al-Imam al-Bukhari jẹ́ gbogbo àdìṣe máa kó tó di pé yóò mú hadithi tó jẹ́ musnadu wá níbi báàbù kọ̀ọ̀kan tàbádàkọ̀ hadithi tó jẹ́ musnadu nǹkan méjì ló pàtàkì tó gbọdọ̀ pé síbẹ̀ ní technically onígbé hadithi yẹn ó gbọdọ̀ jẹ́ marfu' then sanadu ẹ gbọ́dọ̀ jẹ́ mọ̀tọ́fẹ́ táàbá gbàgbé gbàgbà ti ṣàlàyé ní táàbá ń pe àtàbá ń ròyìn hadith tó jẹ́ marfu ó jẹ́ mọ̀kú ó jẹ́ mọ̀tò ìròyìn yẹn ní ṣe pẹ̀lú matnu hadith tábàntọ̀ marfu mọ̀kú mọ̀tò matnu hadith láǹsọ̀ pé ta ni ẹni tí matnu hadith yìí parí sí lọ́dọ̀ tó bá yẹ pé ọ̀rọ̀ táàkà tàbí ìsinádùká ọba parisọ́dá nàbí sallallahu alaihi wasallam dẹ̀ òun là ń pè ní márùfó pé afọ̀rọ̀ yẹn ti sánàbí tó bá ṣe kó bá parisọ́dọ̀ sàhábé lásọ pé mọ̀kó tó bá parisọ́dọ̀ so káàdì sábà àdìsí pẹ̀lú rọ́fọ̀ káàdì sábà pẹ̀lú wáfọ̀ káàdì sábà pẹ̀lú kọ́tọ̀ ní màbá e almakú matinu la ń consider ẹ̀tìbáàrù matinu la ń consider láàfin describe ẹ̀ báyìí ta bá describe hadith pé ká ní hadith yìí o mutasil ẹ́ àbí ìtìsọ́lù sanad wà ń bẹ ìyẹn ní ṣe bí kí ni gẹ̀lú hmm? so now ta bá fẹ́ pé hadith ní musnad nínú àwọn ọ̀túnmọ̀ tí musnad ní ó ní agbọ́dọ̀ fi ìròyìn kan ní òròyìn sanat ròyẹ a sì fi ìròyìn kan ní àwọn ìròyìn matinu ròyẹ inú àwọn ìròyìn tàbí ìròyìn tó ni pé yóò jẹ marfu kátọ́kọ̀ ẹ̀ adá hadithun musnadun ó mẹ́ pé matinu rẹ̀ anábì lágbọ́dọ̀ fi ti sí then wá ní pé ó gbọ́dọ̀ wáyé sanat ó gbọ́dọ̀ ní ìsinádọ̀ gbọ́dọ̀ wàjọ́ ìpé gbogbo àwọn tá a dákọ́ ní ìsinádọ̀ wọn gbọ́dọ̀ bára wọn kò gbọ́dọ̀ ní ìkẹtọ́ níbi sánàdù àti gbọ́dọ̀ fi fìsí ànábì tó ní ìsìn tí mo bá fún alẹ́zàmkù pé mursal tabadifai mursal pé àdíìsì tí tàbí tí kò dákọ̀ sàábé àbí tó dákọ̀ tó bá lọ́rẹ̀ tó kàn fi tìsá ànábì sallallahu alaihi tàbí mursal in tó fà táà fi lè describe mursal as a musnad ó ní wípé ó gẹ́ẹ̀tì sí marfóònì mursal marfóònì kọ́sà anábì láti ti sí orí májẹ̀mú títí mátùnù yìí bọ̀ orí májẹ̀mú ti kí ni ti sánàdì tó pé ìǹkẹtọ́ wà láàrin tàbí àtànábì you understand tí mo bá describe hadith kan tí mo ní hadith yìí حدثنا يحيى بن يحيى مخلد اسمه أتر مالك يا ابن يا مالك النافع عن ابن عمر أنه كان يفعل كذا مظلام مالك نافع عن ابن عمر في ابن عمر منشي كذا حديث yìí yóò kọ̀rẹ́kì ní tí ò fi ń jẹ́ pé pé musnad o ni pé kí mo bá fẹ́ wo mọ́báàbù ti ìsinádù ti ìsìsọ́lù sanad tí sanad but matinu yìí kọ́ ibnu umar mo dún lọ́dọ̀ ẹ̀ èsì marfún island marriage so òun náà lè jẹ́ ma kò lè jẹ́ musnad yóò jẹ́ mọ̀kú nígbà tí ó ti jẹ́ marfún yẹn kò lè jẹ́ musnad but ó jẹ́ ó ní ìtẹ̀sọ́lù sanad so àdísì mursal òun anábìlá fi tì sí ó jẹ́ ìtẹ̀ níbi ọ̀rọ̀ matinu but tó gbé ìkẹtọ́ wà ní isnad kò gẹ́ẹ̀tẹ̀ níbi ọ̀rọ̀ isnad òun náà lè jẹ́ musnad tó kí tu dia lè ni musnadu méjì yẹn gbọ́dọ̀ pé la labuda an yakuna muttasilan dan kejì pé wal matnu labuda an yakuna marfu'an nabi sallallahu alaihi wasallam so tá a bá ti ń bukhari àti muslim àwọn èyí tá ń pè sọ hìí ní bẹ̀ tàbí àwọn àwọn àbágbà pé sọ hìí ni àwọn àdìsù musnada tó wà mẹ́lá ṣe oyè wa torí pé tí máa ń bùkọ́rí kẹ̀kọ́ bí tíra rẹ̀ gẹ́gẹ́ ní ẹ́ alhadisu asahi almusnad almukhtasar ẹ́ ẹ́ adisu asahi tó jẹ́ musnad dati tó ṣe ikú marfu alanabi ìsànlẹ̀sí wa mukhtasar alhadisu musnad asahi almukhtasar min ayyami rasulillah sallallahu alaihi wa sallam wa sunanihi torí pé dákọ̀ mọ́sánàdì síbẹ̀ yẹn ó bè pé tàbá sọ pé àdíìsì wo là ń sọ pé ah, àwọn àfáàgbẹ́nijọ́ lórí ẹ̀ àbí yóò jẹ́ sọ hí ìkíbù kan rí pẹ̀lú ṣẹ́fẹ́ àwọn àdíìsì mọ́sán àlùmọ́sánàdà bẹ̀ là ń wú on the other hand náà imam muslim náà dáìmù tó sọ muslim náà tó náà kò tíra ẹ̀ gangan alhadisu almusnad asahih so tá bá tẹ́ ń sọ àwọn táà ń sọ pé ah, wọ́n ní ah, sọ̀hí ni wọ́n Bukhari sọ̀hí lọ́wọ́n Muslim àwọn al-ahadisu al-musnada láwú so now but Imam Bukhari ní culture kan ó tó bẹ̀rẹ̀ àdísì musnad ní báàbù yóò kọ́kọ́ àwọn àhádìsì kan níbi tarjuma ó lè dákọ̀ pé ah, wa qala nàbí sallallahu alaihi wasallam múlù Abu Musa al-Ash'ari sọ̀sánfà ní sẹ́wọ̀n pẹ́tọ̀ kọ́lá nàbí sọ̀sánlá àdíjẹ́ lè kọ́ marfó ni ó ṣe wáyé lọ́kọ̀ ìṣẹ́ mùsùlùmí òṣèlú sí ìṣẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ so tá a bá sọ pé ká wá find out pé ah Imam Bukhari sọ pé kọ́lá nàbí ká wá find out kẹ́nìkan pa àdíjì tí Bukhari sọ pé kọ́lá nàbí yìí nígbà tá a padà wo ìsinádìí ọ̀dọ̀ èèfù Bukhari torí ọ̀rọ̀ sí ààrẹ tá à ń sọ ọ̀rọ̀ ahadithul musnada ṣe ẹ́ torí rẹ̀ náà ni pé despite the fact wípé muwata imam malik ó wá sáwájú sọ̀rọ̀ bukọ́dà sọ̀rọ̀ ìrìn oṣù bá gbé bukọ́dà muslim before rẹ̀ ohun tó fa òní pé ahadisu muslim dáwà nù muwata ahadisu mọ́ta àlùmọ́ kúfà náà tó wà ń bẹ́ ọ̀rọ̀ mọ́ malik náà tó wà ń bẹ́ so ní ìdáwà tó bá làbá sọ à ń sọ pé tó ẹ al-musnad àwọn tó kọ́ ṣe ní Bukhari àti Muslim tó àdíjì bá ní mú àtà olùwàṣàhí kọ́rọ̀ òyìnbó bá tọ̀ rí kò ẹ̀gbẹ́ ní Bukhari ló ṣùgbọ́n Imam Malik kò fẹ́ kan sọ wípé tíra fẹ́kẹ́ àti hadith papọ̀ ni ìbá tíra fẹ́kẹ́ gan lálẹ́ pé pọ̀ tóun làkọ́ tíra fẹ́ wọn pa hadith látàwí alẹ́ pọ̀ kúfì ṣe fẹ́kẹ́ àmá hadith ni wọ́n gbé sẹ́yìn lórí وقال مالك الأمر المجتمع عليه عندنا هو أنه لا يجوز وسئل مالك وفي الإحيان so làwọn àfá ò fi pé irú mọ́tà mọ́mọ́lì ti mùsọ́nàfù ní kápẹ̀ kí wọ́n pẹ́ mùsọ́nàfù onídàá tẹ́ ṣe tó ti pé àhádìsù mùsùlùmí àlè wà mẹ́ àhádìsù mọ̀kúfà àwọn sọ̀hábà wà mẹ́ àwọn tàbí iná wà mẹ́ ọ̀rọ̀ fíkì ilẹ̀ wà mẹ́ láti ń sọ mùsọ́nàfù abdulrazak mùsọ́nàfù nàbí ṣẹ́ibù ẹ̀hẹ́n irú eléyìn náà padà kà mọ́tà mọ́ so a ní tàbá ti ń kọ̀nsídà eh, àwọn àádìsì Bukhari ló wà sàáhé táwọn ó máa gbà ìtànsọ ni àwọn tó jẹ́ kí ni musnada tọ́tọ́ wá jẹ́ musnada àwọn mọ̀ àlàkọ́ọ̀tù wá ń kọ́ Imam Bukhari tiẹ̀ máa ń lò dáadáa tẹ̀kún ní ìfìyàn àdìsì wá nínú Bukhari kó tó di pé yóò kàtàrí jùmọ̀ kàtàrí jùmọ̀ kó tó kàn yóò kà àdìsì báàbù yóò kọ́ máa wọn ọ̀rọ̀ kan wá ìgbà mí ó lè ṣe ṣáríwọ̀ àyà Kùránì ó lè ṣáríwọ̀ àdísì kan ẹ̀hẹ́ ó tó wá kan àdísì bá lọ́pọ̀lọpọ̀ wà ìtàwọn àdísì mọ̀ alákọ̀ọ́mọ̀ wọn pọ̀sípù kan rí bá mú wá bẹ́ẹ̀ ọ̀nà méjì ni wọ́n wá ń lò inú lo àwọn yàgò lè jẹ́sìn lábẹ̀lẹ̀ aljazm ò ní pé kí èèyàn sọ nǹkan lọ́nà tẹ́ẹ̀fì rò pé bóyá ó ṣù ọ̀npa ẹ̀ ipe ní sèé tí mọ̀ bùkọ́lé bá fún ìsìn pé kọ́lá nàbí yóò sọ́lọ̀ lọ́rọ̀ sọ́rọ̀ kọ́lá kó mọ̀ fi ìsìn náà lù sí ní tó fi mú tó fi lè láyà kó ní kọ́lá ó ń kó wá sọ̀hìn lọ́dọ̀ rẹ̀ kọ́lá tí bá mú ìsìn lù wá bìkọ́ gbọ́dọ̀ àti ilé sọ pàdílìsì tí mò ń dá òtù pé àrẹ́bì sọ̀gán tí sọ̀kọ́lá rọ̀sọ́lásọ́lásọ́lá kátà sọ bùkọ́rí ló lè tó sọ kọ́ọ́lá tí ó sì bìsì náà ti fi ó lè ní ìṣù lọ́dọ̀ ẹlòmí ó orí wà sọ̀rẹ́ lọ́dọ̀ rẹ̀ a sọ pé pégásùn jásùn ní kọ́ọ́lá ó sọ pégásùn jásùn ní zakara ó state ó dákọ̀ ẹ́ jẹ́lẹ̀lì jẹ́sìmì ni rọwà ó gbà wá hmm? àwọn èèyàn tó lè síyàgò jẹ́m the other one ni síyàgò samurid sígbà tẹ́yìn ó lò tẹ́yìn ó fi sọ pé ah ó dàpọ̀ òun náà ní ṣàkù díẹ̀ ń bẹ àbí nǹkan kan bẹ tó náà fi ní pé kí n wá lo àwọn nǹkan tí mo lò yìí ní alalbina ilmajul kí n sọ pé kíìlà instead kọ́ọ̀là kí n sọ dúkìrọ̀

ó sàfẹ́fẹ́ kí ní kí ní ìtìsọ́lù sánà ó ní ìkẹta hmm? but ṣe bá ti wá sọ nǹkan tọ́bá wá ní àwọn àhádìsì yìí inú Bukhari àti Muslim tó ṣe yí pé àwọn tọ́kọ́ tọ́kójọ wọ́n sọ pé ah, sọ̀rí àwọn kóṣẹ́ ṣe ń dájọ́ kan náà láàfún pé ah báyìí fún máa láfún náà ni báyìí fún náà lóhun náà ẹ̀ ń gbàgbé ní tàbárí sígọ́tò jọ́sìn nínú Bukhari ìlàwì tàbárí sígọ́tò tọ̀bírí nínú Bukhari ìlàwì ọ̀nà tó bí sọ́ọ̀sì lónìí sáàsọ̀ pé ní tó bá fi mọ̀ pé nù tíra àtàpẹ́ sọ̀hìn náà ni òtítọ́ kọ́lá sọ̀hìn náà àbí tàbá ti kó bá sọ pé ó sọ pé dúkìrọ̀ báwọn olùgbogbo wà sọ̀hìn lọ́dọ̀ rẹ̀ ẹ́ àwọn àfáà sọ́dí rẹ̀ nínú àwọn tó sì tọ́jú rẹ̀ dáadáa kọ́lọ́ lò wọn fún dáadáa ń bẹ́ pẹ̀lú pé nínú àwọn tó wá lẹ́yìn ẹ̀ tá sọ pé áá ah, ah, ó mọ̀wọ́ Bukhari púpọ̀ ó sì mọ̀wọ́ tíra rẹ̀ especially sọ́rọ̀ Bukhari especially bá máa ń sọ̀rọ̀ kàtọ̀rọ̀ pọ́tù Bukhari ọ̀rọ̀ isnadu ọ̀rọ̀ maksude ọ̀kọ̀sídù Bukhari Ibn Hajar rahimahullah Ibn Hajar Abul Fadl Ahmad ibn Ali ibn Hajar al-Asqalani wọ́n bá pè é ní al-Asqalani ọmọ ìlú wo ni náà no al-Asqalani Asqalani hmm? ṣẹ́rí ibn Hajar àfà Egypt Egypt gangan ibi ìsinmi àti ìdíná ló ti lò mọ́ rẹ̀ náà bí i sí ṣùgbọ́n tó máa ń pè ní àlàsọ̀lá ní àsọ̀lá ní ní Egypt ṣáàmù ibi tẹ́ dákọ̀ kọ́lẹ́sìn ní àsọ̀lá nù ibẹ̀ yẹn nípínlẹ̀ wọn kí bàbá àwọn bàbá rẹ̀ tó wá àwọn òbí ìjáde tó mú fún Egypt tó tó máa fẹ́ ṣe ní sbá yẹn ọmọ ṣe ní sbá ibi táwọn bàbá yẹn ti wá ọmọ ṣe ní sbá ibi téèyàn gbé ọmọ ṣe ní sbá ibi tá ti bí yẹn gẹ́mẹ́ ibi mú ajá lásọ̀lá ní sáfíìn àsọ̀lá ní Imam Shafi ní àsọ̀lá gázáì sáfíìn gáì tó ara ibẹ̀ náà ti mẹ́mù ṣáfẹ̀ gaza kai náà ti mẹ́mù ṣáfẹ̀ but wọn kà lókùn ọ̀pọ̀ mẹ́mù ṣáfẹ̀ yẹn kọ́ èyí kó dàgbà sí bẹ́ẹ̀ ó dàgbà sí maka ẹ̀ ó dàgbà sí Yemen lẹ́tà ọmọ sí Iraq láti Iraq ọmọ fi sí mẹ́sìn tọ́wọ́ fẹ́ ròyìn ṣáfẹ̀ yẹn sá lè ròyìn ẹ̀ bẹ́ẹ̀sì lórí gbogbo mi tó gbà kọjá lórí ẹni ó fi ròyìn lórí Ibn Taymiyyah rahimahullah pé eh, Ibn Taymiyyah sheikh sheikh al-Islam Ibn Taymiyyah ta Ahmad bin Abdul Alim al-Harrani ad-Dimashqi Harran ìlú wọn nípínlẹ̀ Harran wà ní sinmi ó ti ó ti sí Turkey ọ̀tọ́kí àti ìrákì jámọ́ra wọn àrọ́nà wọn jámọ́ kílókè ṣáàmù náà so wọ́n máa ń pè yàn ti síbẹ̀ so tó bá pè Ibn ní Al-Asqalani èyí ṣe pé bá ìlú kankan nínú Egypt ní Al-Asqalani ìlú Ṣáàmù ibẹ̀ ní àwọn ọba ètò ibẹ̀ náà mìíràn ṣàfihàn náà Al-Asqalani náà so Ibn Hajar rahimahullah nínú àwọn tó ṣiṣẹ́ lóṣù pẹ̀lú Bukhari tó lọ sí fún ọ́ntà ọ̀fẹ́ especially tó bá kàn rọ pé afẹ́mọ̀mọ̀ kọ́sílù Bukhari ìyẹn tọ́jú tó kọ́ ń kọ́ là Ibn Hajar wá ṣe gbogbo iṣẹ́ tó gbogbo àdéhìí tí Bukhari ń gbé kọ́ kọ́ là tí òfin sinadu sí ó sì lọ lè wá bí táwọn pẹ̀lú ìsinadu nígbà tó wá wá tán bẹ́yà díẹ̀ ni ò rí tí Bukhari sì ní ìsinadu ẹ̀bọ̀ tọ̀ ọ̀nà pé nígbà tó fi dàgbé Ibn Hajar bọ́yá àwọn mọ̀sọ́dì Bukhari ò sí wọn tó tíra yẹn ó wá tó dí màmí lọ́tọ̀ onímọ̀ ajá pé ní tàgbélé àtàlẹ̀ síra ńlá láàrin ẹni tó máa ń ṣe hadith tó dábàá ti wò kí wọ́n pè tàglékò tàlẹ̀ yẹni tàlẹ́kù tó wà ní Bukhari tó jẹ́ hadith mu'allaq àwa gàlápọ̀ kí ni wọ́n gbọ́ gàlápọ̀ tàglékò ó kúlóòsì sẹ́mà pé ẹgbẹ́ wà ókun sẹ́mà tó fi ọ̀ọ́fún ó ní wípé ń gbà tí mo bá sọ pé kọ́lá nàbí sàṣálà Bukhari anabi ẹwọ gáàpù fara rárá ẹ kò sí ìsinádù lẹ ìjọba bá ti wá fi ìsinádù sí tíṣẹ́ ìyẹn bá ti wà connected a ṣe tàbílì kò ní ẹ̀rọ ìjọba pé tàbílì kò tààlẹ̀ bí èyí tó kọ́ màtà sí bí volus mẹ́rin nǹkan bẹ́ẹ̀ kìí sọ̀rọ̀ àlàlá ọ̀rọ̀ ọ̀fọ́ hadith gangan ọlẹ́màá gbọ́ fún wọn pé tí mo ajá bá ti débẹ̀ yẹn ابن حجر في بخاري وتعليقا ووصله ابن حجر في التغليق yóò sọ díẹ̀ náà tó bá rí fẹ́tìl bá rí ibn Hajar rọ sọ pé adal hadith tó jẹ́ mọ́ alákan pé àhọ́jọ́ tọ́bárí wọ̀sọ́lọ̀hó tọ́bárí yóò tún fún àwọn wọn tó fẹ́kàn wá sọ di kíra lọ́tọ̀ torí fẹ́tìl bá rí ibn Hajar rẹ̀ ṣe wọ́n ṣe àṣẹ́

ẹ̀gbọ́n ọfẹ́ fàbùkù kàbùkà rẹ̀ ọni ibùn ajá làkọ́kọ́ ẹ̀ tó wọ́pọ̀ sí iṣẹ́ rẹ̀ àá kọ́lá ò bá lè sọ pé ibùn ajá làwọn tó wà lẹ́yìn iná àwọn tó ṣe olùkọ́rí ló kọ̀rẹ́ ti àwọn gbé ẹ̀yìn lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn pátápátá kọ́dà áta fátòlùbárí tí ibùn ajá tó ń sọ fátòlùbárí rẹ̀ kọ̀ wọ̀ ẹnìkan ti kọ́kọ́ sí iṣẹ́ olùbárí ibn rajab òun ti fatul bari kẹsọ̀ bàbá ibn rajab náà ti fatul bari tó òun là kọ́kọ́ bù àkọ́kọ́ ibn rajab tó wá ní kọ́nù tààfẹ̀ ẹ́ 900 ìjìríyà ibn rajab wá bukhari wá ní kọ́nù okùnrin kọ́nù sálì láàrin bukhari ibn rajab ó kéré jù bí 600 years lọ́wọ́ lóun là kọ́kọ́ tó kọ́ iṣẹ́ rú ẹni tó sì fẹ́ ta pa aládìsí ní pé wọ́n fẹ́ dàrú ní àìwọ́rù tí ẹ̀kọ́ ní báyìí rárá but before nínú àwọn táwọn kọmọ ìjọba bọ́lá ṣáṣọ Bukhari alimọ́n lùkàtọ́ọ̀bì lùkàtọ́ọ̀bì ó sì àlámù àlámù sunan àlámù sunan ìjọ ṣáṣọ Bukhari alùkàtọ́ọ̀bì kánìkọ́nù rọ́bẹ̀ kọ́nù rọ́bẹ̀ àbí kọ́mẹ̀sì الخطابي أبو سليمان الخطابي أه؟ حمد Al-Khattabi ìbá ń pè ní Khattabi òun ni pé tẹ́ ẹ bá tírèsì násàwé yóò lọ́lẹ̀ parí sọ́dọ̀ baba Umar ń jẹ́ Khattab ó gba ọ̀dọ̀ Umar koja. bọ̀ ó gba ọ̀dọ̀ ọmọ ìyá Umar ẹ́ ṣe understand so òun àti Umar wájọ parí lọ́dọ̀ Khattab káṣọ ko bá gbọ́dọ̀ Umar kọjá láìláìkò nínú Khattabi al umar ní olú torí pé Umaru lọ́lá ju bàbá rẹ̀ lọ bàbá rẹ̀ yíṣe mùsùlùmí àmọ́ òun náà pé ah bàbá lè bá Umaru dà sáà sáà pé kàtọ́ọ̀bù ni wá kánwá wo ti kàtọ́ọ̀bù àkàtọ́ọ̀bù ah, tó wá jẹ́ bàbá Umaru òun náà wà rí létí àkàtọ́ọ̀bù ṣe àlámù sunan bó ṣe àlámù sunan fún sáré sọlí Bukhari ọwọ́ ṣe màálímù sunan fún sáré Abi Dawud ẹ̀dínkù kan fẹ́ jọra àlámù sunan ma'álìmù sunan ma'álìmù sunan jẹ́ ṣẹ́rù sunan àbí Daud bó tẹ̀ wíkì ṣùgbọ́n ẹ̀ ló ṣe tán àwọn ahadis táwọn èèyàn fi sáà ah! ó ní ìdìkan sálàyé ọ̀rọ̀ ṣe mẹ́ wọn ni ma'álìmù sunan àbí Daud àlámù sunan Bukhari kọ́nù rọ́bí àbí kọ́nù kánú ló ti ṣe mí ẹ̀yìn Ibn Battal al-Maliki Ibn Battal al-Maliki wọn náà ṣe nígbà tó lè jẹ́ afa Andalus tó mọ́ tí wọ́n ń ṣe bọ̀ gbogbo àwọn ṣùrù yẹn tó wá wà ní Ibn Hajar wà gbára lé tó ṣiṣẹ́ ọ̀rọ̀ tẹ́bá gbọ́ pé bá ti ń sọ àwọn táṣe ṣàrù yẹn ní kó ti tíra wọn tẹ́bá tí wọ́n wá pé kọ́lá bí bàtọ́ọ̀lì ayé níbi tíra ṣàrù tó ṣe sọ̀rọ̀ kọ́lá kọ́lá al-Khattabi ayé níbi ṣàrù tó ṣe sọ̀rọ̀ kọ́lá kọ́lá al-Kirmani ayé ṣàrù tó ṣe sọ̀rọ̀ kọ́lá قال القرطبي ابو العباس القرطبي ẹ bó ṣe ṣáàfù sọ ìmúṣù ṣe ṣáàfù sọ̀rọ̀ fún kọrí ìgbà àwọn tíra ìlú mo ti wájú báyìí pẹ̀lú mọ̀tò náà wá mọ̀ ló ń fi wá kún tọ́gbà tó wá kún tán àwọn ẹ̀sìn rí ṣòro bìfọ́ ẹ̀ tó ṣáàrù kọ̀ọ̀kan náà ní tẹ̀ ó ní ọ ẹ̀yìn olóògbé ṣáàrù kọrí èdè nìkan tẹ́ nìkan lè gbé ṣáàrù ẹ̀ nìkan lásìkò gbàtí mọ̀ hajjáde ń ṣe tiẹ̀ lásìkò tóun ṣe tiẹ̀ náà ni Badruddin al-Aini Ibn Hajar jẹ́ Shihabuddin Badruddin al-Aini al-Hanafi lòun náà ṣe Umdatul Qari Umdatul Qari Sharh Sahih al-Bukhari irọ́ ní al-Aini àti Ibn Hajar in fact wọ́n máa ṣe tààkù fúnra wọn al-Aini ló fún ẹ̀kan máa ń tájẹ́ ti Ibn Hajar ṣe tààkù fún ọgbẹ́ ah, jọ gbé náà ilé ó sì fàtọ́ mi ṣe tààkù fúnra wọn òní wípé ibn hajar jẹ́ shafi'iyyul madhhab al-Aini jẹ́ hanafiyyul madhhab àwọn shafi'i àtàwọn ahnafu ma ní iṣu torí pé ìmáàmù shafi'i ló lọ lè bá àwọn ahnafu ní iraq ẹ̀yìn tó tẹ́gbìn wọn jìgìjìgì àwọn ahnafu ma sí fáwọn lọ́pọlọ mọ̀lẹ́lẹ́ kan ìmáàmù shafi'i wà lọ́kàn bọ́pọlọ dé ó fún wa bá dìsì dé ọwọ́ akọ́bẹ̀ èjì papọ̀ sẹ́mà ó mì wọ́n so ó wá ti di pé anytime táwọn shafi'i àbá ti lọ́pọ̀tunity wọ́n sàárẹ́ wípé àwọn ànáfù lọ sí báyìí wà ládẹ̀rí làláhùn tí ó sàárẹ́ jáun ẹ́n àwọn ànáfù ló ma wábá náà ṣe ṣe rílẹ̀pẹ̀ rí play match àgbẹ̀fẹ̀ ẹ̀hẹ́n àwọn náà bẹ́ẹ̀ ṣe match ẹlẹ́kẹ̀ẹ́jì wọ́n máa ń ṣe fún ara wọn tó ṣùgbọ́n ń kálukú lónìí tó wúlò sí àmọ́ anybody tó bá sì mọ́ kò sí kan tí ò ṣe lò bẹ́ẹ̀ àmì èèyàn lè ṣe mú lábùkọ́ rí wé láti Yorùbá ìgbà àwọn àfáàjọ wọn ń sọ tí wọ́n bẹ́ẹ̀ sọ wọ́n ni àá wà á ní lèlbàdìrí an yi ƙara na bishiha tafi al'aini alhannafi tó ń ṣe unalkọrí oúnjẹ badrodi ibn hajjari tó ń ṣe badrodi bá jẹ́ shihabu di tẹmatin jẹ́ shihabu tẹmatin shihabu ṣìhábù ni ṣòhò jọmọ̀ ẹ̀mí jẹ́ ṣòhòbù táàbá ti ń sọ̀rọ̀ àwọn stars tó wà ní sánmà tó pé òun làwọn màláíkà náà máa ń ju àwọn àlìjànú ẹ̀ pé iná lòun ẹ̀hẹ́n èjì ọ̀bàmọ̀yé sẹ́mìlá án èjì láwù ṣìhábà rọ̀ṣọ̀ tó ìtumọ̀ ní pé yàtọ̀ fún òun jẹ́ light ó tún lè jóyàn àbí ní ṣìhábà bádùrù òun ni ìràwọ̀ ọ̀n òṣùpá tóun jẹ́ ìjọ tó ti kó di fúl 14th day òṣùpá lóòótọ́ òun lè tẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n kò lè jó yàn tó jẹ́ báyìí bá sọ pé ó sì wá fi àlàyé ní wé Ibn Hajar níbi láti ìbára wọn wà á ní àlèlò bàdì bó lẹ́sẹ̀ fi bàdì ayé kọ́ra nàbí ṣìhà eléyìí ní láìtì ó tún lè jó yàn eléyìí ní láìtì lásán tá fún ìbúra wọn o wọ́n sára máa ń jára fún àwọn náà ni tó bá sì kàn tó ń bá fẹ́ sáǹfààní lọ́dọ̀ ara wọn wọ́n sáǹfààní ó ti pẹ́ táwọn àfáà ti mọ̀ náà fún súnmọ́ ní competition ara iṣẹ́ àfáà náà ni torí anything tó bá ti páwọn èèyàn bá válù pé wọ́n bá fi ń gbé yìí fún yàn kò sẹ́ni nǹkan tó fẹ́ pípọ̀ nǹkan ni ó dáa ni ẹ́ ṣẹlá àwọn tó máa ti súnmọ́ ara wọn ẹ̀yìn lórí pé kọ́dà àwọn olówó gan náà máa ń já alágbọ́n ní sọ àwọn olówó olúwa méjì tán lówó jù ní sẹ́ni pé ń gbà eléyìí sọ pé eléyìí ọ̀sán táàkì eléyìí sọ pé ọ̀rọ̀ fọ́rẹ́ẹ̀tì ìrìn àtàwọn ọjọ́ wọn jù sí ẹ̀hẹ́ bẹ́ẹ̀ náà ni táwọn afá náà bá ti súnmọ́ ara wọn bá eléyìí ò sọ́ọ̀fù wọn kán máa ń sàǹfààní lọ́dọ̀ ara wọn Ibn Hajar rahimahullah ní àwọn tíra tó ṣe yàtọ̀ fún pẹ́pẹ́ Ibn Hajar ṣe tíra hadith tó ṣe tíra tààrí nǹkan tó gbẹ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ǹbẹ àwọn ilé gbogbo kan làwọn ó ṣe tíra kan àwọn tàrájùmọ àwọn àfáà ló fi síbẹ̀ kí ló kọ tíra yìí ó ṣe àdúrà kámìnà fi àyà nílùmí àti fàmìnà tàrájùmọ àwọn àfáà tó ṣe pé àwọn àfáà tán wá ní kọ́nà fàmì àbí tí wọ́n kú àbí tí wọ́n nílò gbẹ̀ngàn ló ṣe yẹn fún ó ṣe rọ́pò ẹ̀fọ́ ankudọ́ ti mẹ́sì àwọn sọ́jọ́ gbogbo àwọn tọ́jọ́ adájọ́ ní mísọ̀ tọ́jọ́ adájọ́ ṣẹ̀ríà ó sọ ń pa wọn ó ṣe yẹn ó wá tó ń ṣe lọ́kọ̀ síra ìtàn sẹ́rántì ó ṣe ìrántí ọmọ arántí máa padà sọ fún un gbogbo ìṣe ilé yẹn ó wà ní àwọn tíra tó gbára lé ó gbára lé tíra làáyé ní náà láti fi ṣe ó sì dàpọ̀ ó dá pẹ̀lú pẹ̀lú gbára lé nígbàdà rántí ṣáàlà àwọn tó láti ṣe so so ibi tá a ti lọ gbé ta'liq àwọn ta'liqatul Bukhari àti mu'allaqatul Bukhari Ibn Hajar padà wájú ó wá àwọn àṣàánú ilẹ̀ níbi àwọn tíra tó wà wọ́n ṣe wá sílẹ̀ àwọn mílẹ̀ tí ò rí tẹ́bà ti ń gbọ́ wọ́n sọ pé tọ́ àfọ́jọ́ olùbùkọ̀rí yóò àlékọ́n alùmọ̀ alákọ́n wọ́wà sọ́lá hó Ibn Hajar fi tafsir gbogbo àwọn àádìsí ò ní ìsinádì yẹn tí buhari òmú ìsinádì wa tó máa jára wa wọ́n mú àwọn ọ̀pá ah, ibi tóhun ti rí ìsinádì pé tọba rílẹ́gbà ó rí ọwà mọ̀sánà brazak so ibi tán bá ti wá rí ìsinádì yẹn làwọn ó ti wá ṣe hókùn lé lórí nígbà táwọn ìsinádì yìí kò wá sàṣẹ bọ̀ kí lórí tí buhari wá fi mú wọn fún wa sára àtẹ́kọ̀ tàbí ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni a padà sọ gbóòdó ṣe ṣe ìgbà tá a mú àdíìsì àbúmúsáwá pé ma kọjọ al-Bukhari yóò fi mọ̀kọ́dímọ̀ ti bá bí ma yíṣọ́ fi sáhẹ́ bọ̀ Imam Bukhari bí mọ̀kọ́dímọ̀ ibi kó tó kan àdíìsì al-Musnad tó wà ní báàbù yẹn ó ní wa qala Abu Musa bàtọ̀ nàbí sallallahu alaihi wasallam bàtẹ́yì ìnà dákàlà Usman anábì sọ̀sọ́lá kọ́fà orúkún méjì nígbà tí wọlé sẹ́yìn kí Bukhari ma gbé wa qala Abu ìyẹn wà mẹ́fẹ́ pọ̀ láti ṣàlàyé pé ó kéré jù ó kéré jù láàrin Bukhari èèyàn méjì because isnadu tó ga jù lọ́dọ̀ Bukhari ní kíni tòláfíì ẹ̀pẹ́ èèyàn mẹ́ta èèyàn méjì ni ó wà láàrin òun àti sàábé so ń jọ́ tí kọ̀kan bá rẹ̀ pé sàábé sọ ó kéré jù ó kéré jù nù ọ̀hán ó tún lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó mi pàdé sí nǹkan mọ́ alákùnrin àṣàlàyé pé ẹ́ndì ibi táwà wà yìí tí ìsinádù bá ti ń yọ lápò mọ́ Allah torí pé láti ẹ́ndì Bukhari zabu Musa ó kéré ju ẹ̀mí yóò sílẹ̀ fún Allah kí wọ́n wáyà ti gbàgbé tó bá yẹ pé ẹ́ndì afro sanadi èèyàn méjì ló bá yọ kó tẹ̀léra wọn kí látọ̀ láti ẹ́ndì afro sanadi tó ẹgbẹ́ nìkan ló bá yọ ń kó nǹkan mursal tí méjì bá yọ àbí jù bẹ́ẹ̀ lọ wọn bọ̀ tẹ̀léra wọn bọ̀ tàbá bọ́ sí ndb báyìí ẹ́ tó bá ṣe wípé èèyàn kan èèyàn méjì àbí gbogbo tó kó lè yọ mu'allaq tó bá yọ níbò mí yàtọ̀ sí léyìí àbí general munqati' نعم لأن البخاري حذف جميع إسناده الا الصحابي ها بوبو اسناد البخاري أفي الصحابي ابو موسى الاشعري نكا كان معلق حكمه كني لاجه معلق الحديث المعلق مردود حديث معلق عادي جلتين تريد كين لانه فقد شرطا من شروط القبول نعم ما جاء متعرفين بها حديث وقم به ما جاء من كبتيه وقم به وهو ماذا اتصال السنة وذلك بهذا راوي او اكثر من اسناده ayọ̀rọ̀wí tàbí tó jí ọ̀nà ìsìnkú ma adami ilmina bi hali zalika al-mahdhuf tó bá ti ní ma fi kí ni condition ìtayọ̀ ní ìrẹ̀ náà láti sọpútọ̀ mursal náà kọ́ bá ìfìlò náà ní pílẹ̀ ṣe understand tọ́ a sọ ìdájọ́ ma alágbàrẹ̀ hukmul mu'allaqati ti sọ ìṣẹ́ ọ̀kí ní ìdájọ́ mu'allaqati wà ní Bukhari tẹ́ bá ti wọ́n rẹ̀ example ta gíbi yìí àdẹ́gbọ̀n tó bá yìí sọ́sọ́ ìbùkọ́rẹ́ èyí ó fi mọ̀ àlàkọ́tù pọ̀ dára wọ́n mọ̀ ní dáadáa kò fẹ́ sí bẹ́bá tí wọ́n fẹ́ ń bá bù wá níbẹ̀ wàkọ́ọ́lá lágbájá wàkọ́ọ́lá lágbájá tí ò ní ìsinádù kọ́lọ̀ sì ṣe pé nìsín yóò yọ ìsinádù lọ́wọ́ bẹ̀rẹ̀ ibìkan ló ti bẹ̀rẹ̀ ìsinádù hmm? ṣàpé nìsín láì gbogbo ẹ̀ pápátá ló yọ ní ìsìnkú tóbi dọ́dọ̀ sáré níbele ó tún lè ṣe tó ṣe pé ó lè yọ tóbi dọ́dọ̀ tàbí nìsín kó wàkọ́lá tọ̀wọ́ òsùn amuar ṣẹgbọ́n mi so ó mi pé láàrin Bukhari sí tọ̀wọ́ òsùn ìsinádùn ẹ̀kọ́ gbígbé hàn so àmá tọ̀wọ́ òsùn sí muar ó jọ ẹ̀ oye yìí tí mò ń wí tọ̀wọ́ tó lè ṣe pẹ̀lú pé ìsinmi bá fẹ́ṣọ́ ní pé iṣẹ́ tó ti jọ kó yọ dọ́dọ̀ bóyá

but mo bẹ̀rẹ̀ látorí sàábé ìwé ìtaka yìí wàkọ́lá Abu Musa gọ́pọ̀n nàbí sàgbẹ́dẹ́ sọ gọ́pọ̀n nàbí o ti glódà nàbí báhùn Abu Musa ìtumọ̀ ẹni pẹ́tọ̀ ó dákọ̀ Abu Musa ó kéré jù mo ti yọ tàbí tí wọ́n gbé tọ̀wús amu af wọ́n tún dákọ̀ tàbí wọ́n dákọ̀ sàábé ẹ̀hẹ̀ bí ṣe ń yọ wàhálà kan gbogbo tọ́ àwa ni ó pọ̀ nù Bukhari Bukhari máa ń lò especially níbi ìbẹ̀rẹ̀ báàbù ṣùgbọ́n kò kọ́mọ̀ nù muslim mọ̀lákọ́tù kọ́mọ̀ nù kí nù muslim then káàkiri makini kaná ká má fi fọ́ọ̀lù sí ó ní importance jẹ. àdìsí sábàbù sọ̀rọ̀ Bukhari Imam Bukhari ló ní ló kọ́ àdìsí jọ pẹ̀lú ìsinadẹ̀ òun náà ló sì ṣe tàbí wíìbù tó wà mẹ́rin pé bóyá ní sin báyìí tàbá mú kìtàbù sọ́lá mọ́sàlá lẹ́yìn kìtàbù sọ́lá gbogbo àwọn báàbù báàbù báàbù báàbù tó àbúrò àwọn bẹ̀rẹ̀ nìsìn bùkọ́lì náà ló ṣe wẹ̀ olóní kìtàbù gbogbo àwọn àbúrò tó tàn kìtàbù náà ló ṣe wẹ̀ bọ́ lọ́dọ̀ muslim imam muslim ò ṣe tàbí kìtàbù nìkan ló kò sí tàbí wípé àdísì ìwà lọ fún uh, ọ̀rọ̀ náfílà ilé ìwà lọ fún òrùkú bọ́tẹ́ bá òsọ́rí mùsùlùmí ẹ̀bà ń bẹ́ òsọ́rí mùsùlùmí lónìí ẹ̀bà ń bẹ́ pẹ̀lá ah, mùsùlùmí náà ní báàbù ismi náà ń fa alákádà ọ náà ní báàbù náà mùsùlùmí kọ́ ló ṣe báàbù ọkọ̀ ló ṣe báàbù Bukhari ló àbúwábù tẹ́ẹ̀rí àti tàbúwébò ìtàwọn àfáà ń sọ di pé àwọn tó ń ṣe àkójọ ọdí ìyá alkọ́dí ìyá tó ṣe ń bẹ̀ ọkọ́dí ìyá nínú ní ṣàrù fún sọ́yìn hmm? so then náà wáwí náà ní ṣàrù fún sọ́yìn mọ̀sí àwọn èèyàn ní àwọn àfáà ní àwọn àfáà ìyá àti náwáwí ló láwọn tàbùwì bá ti ẹ wá pé kí láǹfààní kama ní information yìí àǹfààní rẹ̀ ní pé yóò wrong kama fẹ́ fi àdís kan ṣe stedilal kéèyàn wá ní tó orí bí táàtì mọ̀ gan ni pé wàdís yìí gan àgbọ́yé tí mo gbọ́yé mẹ́ gan orí pé mọ́ muslim gan fi ṣe tàbùwì ó pọ̀ nǹkan lè mọ́ ṣẹ́yìn kúté fọ́nà tó bá ní ọ̀rọ̀ ó strong agbẹ́sì ó strong pé kọ́dà gbọ́sẹ̀ tó gbà wá gangan fóun náà gbọ́yé ń bẹ̀ ẹ́ òlélé tó àwọn èèyàn máa ń ṣe tí wọ́n fi ṣe rọ́dún fẹ́ lómi àbí tó fi ìbádùn náà bá fẹ́ ṣe gbébi tó sì mọ̀ pé rọ́ọ̀gì ni pé kọ́dà dátà ìmọ̀ mọ́sí tó bá gan kìí wọ́yé bẹ̀rẹ̀ náà mọ́sí ògbọ́n kankan yé ìṣòkó kan parí ìṣẹ́ kìtáàbù nìkan lóní kọ̀ǹkọ́ lóní báwù àmẹ́yàn lè lo ti Bukhari lóní tàbí tẹ́yìn ọba ti ní information yìí ó ṣe mistake pé ó fi tàbùíbù tí máa muslim ṣe ó fi tì sí one ìkejì pé ó tún ṣe mistake ó tún fẹ́ rìn láì lórí àgbọ́yé muslim tó rà gbọ́ tí máa muslim gbọ́yé ọ̀hún ọ̀rọ̀ gbogbo yìí kò bọ́ nǹkan yé òun pàdé sí síbẹ̀ ó lágbọ́yé o ṣùgbọ́n kò fàgbọ́yé rẹ̀ hàn èyí láì sáǹgbọ́yé now imam muslim torí pé òun kà ní kìtàbù òun èé ṣerú nǹkan tí Bukhari máa ń ṣe tí ó sọ pé ẹn bá bùkí nǹkan tí a kọ́ kọ́ àwọn hadith kan wà kọ́lá mm, mm, mm. hadith musnad nìkan lòun fẹ́ kó sílẹ̀ ẹ́ so ká mọ̀ pé ẹn bọ̀ tí hadith mọ́ muslim bá mú wá tí ó bá ní báyìí nǹkan ẹn pè sábà kọ́mọ̀ sọ ṣùgbọ́n kò sọ pé òun náà ní mọ́àlá mọ́àlá kò wọ́n ní sọ yín muslim then àwọn hadith kan náà bẹ tí máa mú muslim tó ṣe ìbùhám á padà sọ yín inshallah ní next ó ṣe ìbọ̀hámà àwọn tó gbà lọ́dọ̀ wọn tó gbé ìsinádù yẹn ó náà ní ìpẹ̀tọ́ ọ̀hún á dìskọ́sẹ̀ wọn màálà ṣùgbọ́n màálà ẹyọ kan táwọn àbá àmọ́tún sẹ́yìn sábùn tọ́wọ́ ìmúṣẹ́ òun náà ní ẹyọ kan ẹ́ ọ wá tún láwọn míì náà tó jẹ́ ọ̀gá lópin ní pé mọ̀nkọ̀tàád àbí mùbùhámàd ẹ̀ta kan dìskọ́sì nílé àmọ́ pẹ̀lú bá ṣe ń dìskábì màálà kò pé tá a yọ ìsinádù rẹ̀ kú ẹ̀yìn tá a sì ń gbà pé sọ bí mo alápẹ̀ máa mùsùlùm náà ní ẹyọ kan tọ́ ẹyọ kan tó wá níyẹn ẹ jẹ́ ká wo ẹ máa wo tí ó ṣẹlẹ̀ ń bẹ ẹ ká kàtẹ́kàtẹ́ bẹ́ẹ̀rù jamal sí ah, jamal kutub tisa bẹ́ẹ̀rù bẹ́ẹ̀rù náà bẹ́ẹ̀rù Kanga bẹ́ẹ̀rù jamal bẹ́ẹ̀rù jamal kẹwàá ìtò bá jẹ́ ti muslim bẹ́ bíru jamal jamal ìbíru e jamal kẹwàá ìtò jẹ́ ti muslim bẹ́ tó ẹgbẹ́ bá ti rí ẹ̀rì pé nọmbà 2 jamal jamal nọ́mà jamal rankumi ẹgbẹ́ nọmbà 2 ní ti ẹlẹ́kejì bẹ́ ni ó jẹ́ muslim bẹ́ ọya ẹjíká ka ìsìnàdì kọ́ọ̀là muslimun àbí imam muslim sọ wípé ọ̀rọ̀ wà lẹ́tù bùnà sáájẹ́ عن جعفر بن ربيعة عن عبد الرحمن بن هرمز عن أمير مولى بن عباس أنه سمعه يقول سعديثنا جادي سيرونا 69 إنه صحيح مسلم and 269 sorry Muslim نعم mm -hmm. so أنه سمعه أقبلت أنا وعبد الرحمن بن يسار مولى ميمونة زوج النبي صلى الله عليه وسلم so ساتي ذا ديتنا اها ما مسلم وروى الليث عن سعد مليث بن سعد عن جعفر بن ربيعه عن عبد الرحمن بن هرمز عن عمير مولى بن عباس أنه سمعه يقول أقبلت أنا وعبد الرحمن بن يسار مولى ميمونة زوج النبي صلى الله عليه وسلم حتى دخلنا على أبي الجهم بن الحارث بن السمة الأنصاري فقال أبو الجهم أقبل رسول الله صلى الله عليه وسلم من نحو بئر جبل فلقيه رجل فسلم عليه فلم يرد رسول الله صلى الله عليه وسلم عليه حتى أقبل على الجدار فمسح وجهه ويديه ثم رد عليه السلام wọn gbogbo alamàdìsí àti bá ti sì rí ah, ah, ah, ok ọ̀dà àdìsí wípé anábìsọ̀ sọ́lá ti tàyámù kó tó dáhùn sálámù ọ̀dà ẹjẹ́ nǹkan láàpẹ bẹ́ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ mi ṣe ń wo mi ètò báyà ọ̀dà máa kàtúmọ̀ rẹ̀ bọ́t bí àdìsí ṣe wáyé yàtọ̀ kó jẹ́ mọ̀ alá màá sàlàyé jẹ́ mọ̀ Sahih Muslim ló isu ó isu issue but issue yẹn Bukhari correct kò ní issue pé bóyá o torí pé mọ́túnà lẹ́yìn bí sọ̀rọ̀ sọ̀rí yìí dọ́dọ̀ ànábì àwọn ọ̀dọ́dọ̀ ànábì àmọ́ àwọn oníhadis máa ń làwọn táwọn kan tí sí èèyàn tí ó pé àhájà ejìlẹ́bù jẹba ejìlẹ́bù gbogbo ọ̀rọ̀ tó sì máa kọ̀bítọ̀ tó ń sọkùn bẹ́tọ̀ ẹ́ iná hijir iná hijir tó alhamdulillah so àdìsí ìsọ wípé máa tàrà sọ ó ní akbaltu ana wa abdulrahman bin yasar umair kan bin abbas ó sọ pé òun àti bí pẹ̀lú tọ̀ríkù tó mú fún sí mo fẹ́ káyé o òun máa kà ń bẹ́ẹ̀ mo kàn ń kà lórí ìwà ìmọ̀ mùsùlùmí but torí eh, ìwà ìmọ̀ bùkọ́rí lẹ́bìrì correction tó wà mọ́ ó lóun àtàbà bùnú yàtà tó jẹ́ mẹ́lá mẹ́múnà kò mẹ́rin ní sọ́báyìn ó láwọn àwọn jọ wá títí táwọn fi wọlé tọ abdullah bùnú harris bùnú abuja bá sọ fáwọn pé ó fẹ́ kàdí sáwọn ó minna òbírí jama anábì ń bọ̀ wá látàyè kan táfẹ́ bírí madina ó kọ ayẹyẹ ni èyí sì níwá kànga german ó kọ àyè ní bíèrè german ẹ sọ pé alam ni wọ́n dàbí nísìn àyè kan bẹ ní jù sánpẹ́ ní kafaroṣẹ́ ẹ kafaroṣẹ́ àti wọ́n ní kafaroṣẹ́ ṣẹ́ẹ̀kì ìdíkẹ̀fẹ̀ rí ẹ kafaroṣẹ́ kafaroṣẹ́ sọ sàkójọ́ àbá náà sí láwọn ọkọ̀ mi tó tó rẹ̀ ní pé àwọn ọkọ̀ yìí tó bá ti fáwọn èèyàn ò bá ti wò túmọ̀ rẹ̀ mọ́ ọkọ̀ lásán ni òun lẹ́bìí pé ní ìsàwọn tán fẹ́ mọ́ lálàsẹ́ ní ara wọn sí nǹkan ó lè chéjì àláàmù tó fún wàhálà àwọn yẹn bá fi mọ̀ tá bá gbà fún ọdí àmọ́ kò rò pé yóò lẹ́sẹ̀ tó bá àwọn èèyàn ń wí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kọ́ nílùú tiwa ńlọrọrin ọlọ́mọsá lè kún orí wọn kò tún gbogbo wa náà ṣe báà lọ ní ṣe ah, máa ah, ń sakọ lásakọ lásìkò gbẹgbẹ àwọn ọ̀la ìsìlámù ìwà kọ́ra lẹ́gbẹ̀ẹ́ bí tí ilé ọba wà lẹ́nu pé adífá yíwa ẹ̀kọ́ tó ní olóyìn adífá náà kò sì fẹ́ fa ṣùgbọ́n ìtàn tó ti wà ti pẹ́ẹ́pẹ́ wọn ti di fa ń bẹ̀rẹ̀ tó yóò yí àtìgbé kúrò lẹ́nu wọn ò ṣe fa ń bẹ̀ mọ́ o bá adífá náà wọn. kọ́dà wọn tó fi ń jẹ ìdájú adífá mọ́gàjì adífá kíríkà adífá lẹ́nà tó ń ṣe fa. ẹ bá tún wọn lọ lẹ́gbọ́ pé bó ṣe wà yẹn àwọn àmì ìbẹ̀ tó bá kó jókọ̀ dílé àwọn àtọ́jú ìdílé wọ́n ti ń jẹ ẹ́ àwọn àtọ́jú pé ilé olóró bá kò sóró mọ́ ní ilé ọlọ́rọ̀ wọ́n fi hàn sí ẹ̀hẹ́n torí ilé náà pé bí èrò german ó pa àyè kìí ṣe nkúmi kàngára nkúmi pọ̀ èrò german bẹ́ẹ̀ ni káfàrà sheikh ẹ́ sheikh ìdìkẹ̀kẹ̀ rí ó lè pé ìdíjẹ́ nǹkan ló ti ṣẹlẹ̀ ń àwọn ọ̀gbẹ́ video ah, ibi tó ti wí ìkú inú so now anábì sọ sílá gbọ́ aláti dèrò jamal falakí àwọn ọjọ́ ẹni kan wá pàdé fasallama alẹ́ ẹni yẹn sálama sọ Sallam. sọ sílá falami rúdà rọ̀ sọ sílá alẹ́ anábì ò dáhùn sálama hatta akbala aljida sanar da fifi ogiri anábì sọ ti tayammum nítorí pé kò fẹ́ dá ọkọ̀ ọlọ́run nígbà tí ò mara ànábì ọ̀làlùwàlá nígbà náà ànábì wa kó kè tóun bá fi ṣẹlẹ̀ òkè tóun bá tẹ̀lé ìsàlọ̀ aláwà kóun ṣe tẹ̀yà mú ànábì wa fèsì jìdá ògiri pàmásá àwájú àwọn òwò àyàdé ọwọ́ afọ ọfipá ojú rẹ̀ àtọwọ́ rẹ̀ tó máa rọ́ dàlẹ́ ìsàlọ̀ ànábì wa dáhùn sàlámù tó hadith yìí àfi ń fẹ́ rí pé ọkẹ́ pé ìmọ̀dàkọ ọlọ́run ọba téèyàn ọba lálùwàlá àbí lára eh kìí ṣe haram hmm, ma makruh ní gẹ́gẹ́ bá náà sọ́nà ti sọ́n bí adé sẹ́yìn inni karihtu an astasna Allah wa ana ala ghayri tahara mo kọ pé kí n dákọ lọ́n tí ń sì wà lórí ìmára hadisi yìí sọ́yìn mo sì mú kàyí but bóò làdíjì jẹ́ mọ́ alákà imam muslim sọ wípé rawal lẹ́yìn lẹ́yìn gbọ́nà sàádẹ́ al-Misri àfáàgbà tó jọ máa kí Imam Malik ó sì tún bá Imam Malik ṣí ẹ àwọn àfáàtì ẹ̀ náà ọmọ kí ló jẹ́ sí Malik bá fa àlòun náà òun fóònù àfáà ńláńlá àfáà ńláńlá ọjọ́ máa kí ó Malik ó sì bá Malik náà ṣí ẹ̀ ṣáì fọ́dà àwọn tó bá ṣe ó bá ṣe Ibn Shihab bin Zuhri ọjọ́ kí ó Malik and uh, ó sì mọ̀ yìí púpọ̀ ó mọ̀ yìí púpọ̀ àfá àwọn ní Egypt débi pé Imam Shafi kí lọ́dọ̀ Imam Malik ìgbà tí Imam Shafi fẹ́ kú ní Iraq tí ń lọ sí Misra léètò ń bẹ nínú àwọn èèyàn tó fẹ́ mít bọ̀ léètò ti kú kó tó rí ọ padà wá mít àwọn ọmọ kẹlẹ́ débi pé Imam Shafi lọ́wọ́ ti máa ń sọ̀rọ̀ dẹ́sà ìpẹ́tọ̀ ó kí ó lọ́dọ̀ Malik lafai but ó ráwọ̀ orí palẹ́ ìmọ̀mù ṣáfí ma wá ń sọ ọlọ́run ọmọ bí àmọ̀lùkí àánú ọ̀nà ìgbé táwọn èèyàn bá ti mọ báwọn afá ṣe láàrin ara wọn kò yẹ káwọn èèyàn máa fa wàhálà àwọn ọmọ ọmọ àwọn afá wọn ọmọ àwọn afá Imam Malik lafá ìmọ̀mù ṣáfí rahimahullah ó sì respect afá ó sì pọ́nlé ó sì mọ yẹ tọ́ ìmà tí Imamu Shafi'i kọ́ lọ́dọ̀ Malik ìmà yìí àti pẹ̀lú ọpọlọ tó lọ́n fún àtìmà tóun náà ni òun ló fi tákù àwọn Ahnaf ní Iraq tọ́ nígbà tí Imamu Shafi'i wà ní Iraq bọ́ yóò mọ́ gbé Malik tó ń gbé tó bí àwọn ará Iraq fẹ́ tó Malik sẹ́yìn so eh, Imamu Shafi'i mọ̀ sọ wípé إذا ذكر العلم أبي إذا ذكر الأثر أبي إذا ذكر النعم بعض أنصاره ما تأثر عن وفاق فمالك النجم مالك النساء ni ó sọ fún wọn ó gbé malik sí tó bẹ́ but ìgbà tí ma mú ṣááfì iná ó padà fi dé misra àwọn òfin náà malik kan bẹ tó hàn sí ṣááfì fóun náà correct ta ló ní iná so ìgbà tí Imam Shafi yóò fi dé Misra ó ti hàn sóhun náà pa àwọn òfin náà Malik kan náà pẹ̀tù correct àwọn hadith kan bẹ̀tù Malik náà rí but ní Misra àwọn ọmọ kí o Malik ló kọ́ bẹ́ àwọn làfá àwọn náà gbà tí wọ́n fẹ́ràn Malik púpọ̀ ó gbọ́dọ̀ sọ anything against Malik yàrá tí wọ́n gbádùn ṣáfì yìí nígbà tó promote mọ́líkì ní Iraq ṣáfì ọmọ wọn ni wọ́n gbádùn ẹ̀ wọ́n promote náà ṣáfì ṣáfì nígbà tí ṣáfì dé mẹ́sọ̀ tó náà bẹ́ẹ̀ sọ pẹ́tọ̀ mọ́líkì àkọ́hàrúnà àfáà mi kò gẹ́tẹ̀ bí ara wọn gbá ẹ bá ti gbogbo àwọn nǹkan yá mi ọmọ gbẹ̀ láìsẹ̀ ni ẹni pẹ̀lú bá ti ilé èyàn kẹ̀yẹ́ pé máa tara ẹni tí ó sáà fáwọn olókọ́ jáde yóò mọ̀ bú ẹnu bí ilẹ̀ ìgbìmọ̀ mú ẹ̀rọ tí ó dorí ẹni náà ọ̀hún náà lára rẹ̀ gbà ṣáàfì wọn gbádùn ẹ̀ àwọn gbà tó débẹ̀ tó wọn pé malik ṣe malik ṣe ah ara wọn ò bá ẹ máa ń sọ fáwọn èèyàn mú ní kí lè tà ní fún alámòjúkú wọ́n tóbi jù wá lọ nímà in tí wọ́n torí pé wọ́n rí ìtàfìrí àti ra wọn ó serious jù dáwà gan fìrí àti ra lọ táàsì tó gbà wọn lẹ́ni ọlọ́run ọ̀rẹ́ gbọ́ mi yé ìdí máa fi ń rọrùn fẹ́mi láti ogoro fún yàn pé ah, lọ́dẹ́ ó ní pé gbogbo tó kéyìn bá fẹ́ sọ sí mi òun ò tó àwọn tí wọ́n sọrú rẹ̀ sáwọn àfá ẹgbẹ́ wọn tásọ tó ń bẹ̀ lọ táàsì gbà wọn yẹn náà láàfá ẹdúrádé níwà jẹ́ nìyí wọ́n yọ̀ kan ní pé máa sọ tèmi rẹ̀ ẹ̀yìn sọ́kú tó pé mo hẹ́jẹ̀ tó pọ̀ hàn sí mi hàn sí mi lóòrò má ti wá sọ tán ìwọ náà ò bá wá lo ládàbí pẹ̀lú ìwọ náà kàn sọ tiẹ̀ ni má kàrà mọ̀ lóyìn bá ti sọ tán sọ ẹ̀yìn sọ́kú tó pé mo tájẹ́ tẹ̀ tó pé tó hàn sí mi ẹ̀yìn sì gbọ́dọ̀ sọ mí tí ò bá hàn sí mi so tó yìnbọn bá ti wá sọ tán ìwọ náà ò wá sọ tó hàn sí ọ kí ló dé tí wọ́n gbéra rẹ̀ sí higher pedestal jẹ́ mi lọ ìgbé ọ̀rọ̀ tèmi ilé òdodo jẹ́ ìrọ́ lélé bí wọ́n tó rọ̀ lèmi náà ti pọ́rọ̀ tẹ́nà ìrọ́ ni ó ẹ̀kọ́ ọ̀nà wòyàn náà kí ló dé tí wọ́n fi gbà no no no no no bo no bo hmm? sọ́rọ̀ tó ń sọ sí náà súwà lórí ẹ látọ̀dọ̀ lọ kò sí kò sí nù kò sọ́rọ̀ tó ń sọ sí náà súwà lórí ọ̀dọ̀ táwọn tó ń sọ táwọn sàhábà ní ìjímà lórí ẹ̀ kò sí jẹ́ kí ló fẹ́ kí lọ́fà wọlé wọ́n ló kàn sọ jẹ́ ní bó ṣe hàn sí ọ̀nà àwọn ewu ní karama àmọ́ orí pé ní dédé bẹ́ẹ̀ mi ṣe mọ̀mọ́ mo mọ̀ kọ́kọ́rà mo tún fún ọ ní wọn zòrò torí àwọn tó ju èmi àti ẹ lọ àwọn tó rí aṣù fífún pẹ̀lú nǹkan tó lé ju tí wọ́n tó fi aṣe mi lọ mo sọ fá èèyàn ah, dáadáa sí mi àwọn àwọn tó sì rí aṣù ń kọ́ gbogbo ara tó jọ gbà wọn láàfà ìmọ̀ ẹgbọ́n mi pé ní ìsìn pé èmi ò ní problem pẹ̀lú ẹni àfáà nǹkan tó bá kálàfà tí mo bá sọ àbí tó react ṣùgbọ́n pẹ́mi náà ṣe ń ṣe tó bá tí ìdíní ní problem ní wípé irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ tó ju eléyìí lọ́sẹ̀ láàrin àfáà tí wọ́n react ju bí ọ̀gá ṣe tó yá ṣe mọ́lúpá ah, èèyàn dáadáa fún wọn dẹ́gbà ìpá àwọn àfáà tí wọ́n react ju wọn lọ ńkọ́ èmi àti èsì jọba àwọn láàfáà lónìí wọ́n tún dá lọ́dọ̀ ọlọ́jù wọn ah, láàfáà àmọ́ orí tèmi tí wá ṣe tèmi o ẹ̀kọ́ tí wọn náà wà kọ́ ni pé sọ fáwọn ọmọ kéwù tiẹ̀ náà bẹ́ẹ̀ pé èyí gbé iṣu kọjá àbí tó ti ma iṣu tí ò ní násù látọ̀nà Kùránì kò ní násù látọ̀dà nẹ́bí sọ́lọ́sọ́lá kò sí ìjìmá àwọn sọ́láfù lórí ẹ náà ló wá lókọ́ àwọn ọmọ ogun jáde tó wà ń sọ ah, ah, ah, kò kò kọ̀rẹ́jù mo ń sọ min bábi nàfẹ́hà tó dún emí mo rí tó ti jù bẹ́ẹ̀ lọ ó sì ọlọ́run sì lò fún mi kí ìmọ̀pá èèyàn dáadáa ni ọ káwàlá oníbìyànjú ni ọ ó tún jẹ́ pé ìmọ̀pá oní intention dáadáa àmọ́ tòun ti bẹ̀ síbẹ̀ dálè mi náà bí mi ṣe wá mọ̀ fún ìwọ náà lò níjọ́ tí àbá tó dákọ̀ nọ́sù kùránì ẹ̀hẹ́n àbútakọ̀ nọ́sù àdísà nẹ́bí tó pẹ̀lẹ̀ àbútakọ̀ èyí ojú lèyàn mọ́ tó pẹ́ gbogbo èyàn kó jọ ọbẹ̀ dẹ́sì rú ni àmọ́ tí èsì rí ọ̀rọ̀ tó níjọ́ tí ọba sọ̀mí náà sọ náà mọ́ sọ tó ó correct but only ní possibility pé mistake lè wá mẹ́ tí ó bá correct ànídó mẹ́ ṣẹgbọ́n mi that is mo ní certainty fọ́rọ̀ correct náà ni mo fi ń sọ pẹ̀lú that conviction lẹ́yìn ọba ti ní conviction kò ní sọ kàlámùná sawabun yahtamil khata ìtumẹ̀ pé afàyélẹ̀ o agbàfó correct ṣùgbọ́n àsọ nígbàtà ìṣẹ́ màásùn ó ní pọ̀sí ìgbò lè jẹ́ mistake téèyàn bá wá correct kò yẹ ká bínú nígbàtà ìwọ̀ ìṣẹ́ màásùn ẹwọ pàtì kan ó wá pàtì kejì wà kàlámù ọ̀gá ìrìnà ọ̀rẹ́ lómi tó yàtọ̀ síwá tẹ́sẹ̀ síwá hátọ̀ òun mistake làwọn kà sí yàtàmìlò sọ̀wà ó ní pọ̀sí ìgbò lè correct so àwọn náà ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ṣe ẹni pé ìwára rẹ̀ nìkan kàlámùná tọ̀wábùn yahtamil khata ọ̀rọ̀ ti wá ọ̀rọ̀ òdodo ni tó sì correct àmọ́ possible kò lè jẹ́ mistake torí ẹ̀ ní pé a ti ní close door wọ́n lẹ́yìn ẹ̀ṣẹ́ rọ́dùn fọ́kọ́ ayárí pé ah ó possible pé khata tó ń rí ìlò oh, ó lè jẹ́ so amẹ́nìkejì ń kọ́ wà kàlámù ghayrina khata ó ọ̀rẹ́ tó yàtọ̀ sí mi mistake ni tó gbójẹ́ mistake náà mo bí ṣe rọ́dù fún ṣùgbọ́n èyí gbọ́dọ̀ kọjá àrà tó wé yà tàmílò sọ̀wà tí ó bá padà dánù tán wàhálà ní ṣẹ́dí ẹwú gbọ́rọ̀ ìṣe tòótó ó yẹ́ sẹ́bẹ̀rẹ̀ ó ṣe àmọ́ bí tán sọ lọ́rọ̀ inú àwọn ọ̀rọ̀ tó lẹ́rìí inú ẹ̀sìn náà tó ń sọ fún òkè èsè yìí tó ṣe pé mẹ́ta àwọn kan wájò kan ṣe ṣáàdù náà sọ lọ́rọ̀ yìí nígbà tí ara àwọn àfáàbù malik kò gbà tó ní àwọn tó jẹ́ àfáàbù malik ní ní sọ̀rọ̀ náà ashab bin abdulaziz ashab bin abdulaziz ó wà mẹ́ nínú àwọn tó jẹ́ wọn kéwò malik tó sì wà ń bẹ̀ a ní abdullahi bin abdulhakam hmm? nínú àwọn akéwò malik tó sì wà ń bẹ̀ àwọn wọ́n sàpọ̀ dáadáa níbẹ̀ tó ni tẹ́lẹ̀ tán tó lẹ́yìn nígbà tó di pé tí ń já fún mọ́líká ara wọn ò gbá ara wọn ò gbá ṣẹ́rí táwọn èèyàn bá fi kàńpa àwọn sálàfù kò sí nǹkan kan tí ò tí ìṣẹ̀lẹ̀ rí ara wọn ò gbá nígbàtí ara wọn ò gbá aṣáàbù wa bàdé pé nígbà tí ṣáàfì dé mísírọ̀ gbogbo tí ṣáàfì ń wí aṣáàbù tó jọmọ kí mọ́lì títí tó gba sáré fún lórí sùjúdù aṣáàbù sẹ́ni ká tọrọ tó bá wù wá sẹ́ mọ́ tí aṣáàbù máa ń tọrọ ṣáàfì yìí tó tóhùn ṣáàfì ìwáhùn ṣáàfì ìwáhùn ìtàṣà wọn gbé allahumma àmì ti ṣáàfì ìyà ọlọ́nà kò pa ṣáàfì ìpá yóò ẹgbọ́n sáwà tí ìṣe tó bẹ̀ fúnra kò sẹ́nìkan kan náà àwọn tí ń ṣe bẹ́ẹ̀ sí èmi àbí tán ṣe fẹ́ lómi tó tó aṣáàbù èmi àtẹ́jọ pẹ̀lú aṣáàbù ìrìnlẹ̀ àtọ́ kí ló down kan calm down ọgbọ́n Allahumma amiti shafi'i ọlọ́run pa shafi'i shafi'i wọ́n ní lọ́tọ̀ bá ti pa làbá ilmu malik ma malik ogun èso fẹ́ bá ma malik jẹ́ nìyẹn náà ẹgbọ́n ẹgbọ́n ló ṣẹ̀ ó fẹ́ bá ma malik jẹ́ nìyẹn náà ìjẹ́ yẹn bá ti yúùsì máa lóòótọ́ kò sí bó ṣe táwọn èèyàn ní rí kó fún yín ẹ wò ó àmọ́ bẹ́ẹ̀mi ṣe ń kẹ́kọ̀ọ́ ń pa yín tí ìfẹ́ ṣàgbákò torí yín o ó ń gbọ́dọ̀ ṣàgbákò torí yín ẹ̀yin náà tra ẹgbìyànjú ẹ má ṣàgbákò torí tèmi náà ẹ má kó bára rẹ̀ torí tèmi èmi ò fẹ́ gbé kó bọ́rọ́ kára mi nítorí jẹ orò lẹ́tọ̀ọ́ àmọ́ sọ lẹ́yìn tó bá fẹ́ gbìjà tiẹ̀ tó ń dá nǹkan mọ́ mẹ́jẹ náà larí mọ́ nǹkan torí tiwọ́ àjọ sànú ara náà ni kọ́lọ̀njá bọ́lọ̀n dáadáa pẹ̀lú bọ́ bá ṣe ní ìyàtọ̀ òbí tí ó ẹkọ́ lọ́sọ̀ ah, ọ̀rọ̀ yìí kò sí nọ́ọ̀sù lórí ẹ̀ ló kò sí nọ́ọ̀sù àti ìjọba kò sí ìjùmọ̀ náà lórí ẹ̀ náà sọ́lá ẹ̀yìn tọ̀kí lọ́wọ́ dé tí wọ́n afẹ́mẹ́ kó bá ẹ lórí ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀rí ìtẹ́ náà ni ó sì gbọ́dọ̀ twist ọ̀rọ̀ ẹ̀ tí ó sọ òun ní sọ̀rọ̀ ilé ìfòrò ṣáàfì ṣe ṣáàfì yìí ṣe ní tó ṣáàfì yìí wọ́n bá pín ṣáàfì sí one million ẹgbọ́n one million ní òkè yọkan wọ́n bá pín aṣáàbù náà blasí sí one million ẹni tí mo jẹ́ mọ̀kọ́lì fún mi kò kẹ́yọ̀ kan àti ṣáàfì àti aṣáàbù èèyàn ńláńlá ni wọ́n lọ́dọ̀ wa yàtọ̀ kan jáfẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́ǹkan àtúgbà kan jù wá lọ sí lórí táwa ẹ̀yìn sọ ilé ìtorí soft land jọ èmi kan ẹ̀kọ́ lè o ó yé Hmm? má sàkóbá rẹ̀ dé bá ti pìrìsẹ́ntẹ̀ ó lè ti yúùsì mọ́ nǹkan kò fi wẹ̀rí rẹ̀ wò má gbàgbé tó ń gbà tí wọn náà dáwùjọ yìí ń kọ́ ò ní táwọn ẹni náà yúùsì mọ́ níwọ̀n náà gbé fún wọn bí wọn náà sọ pé kán wẹ̀rí wẹ̀rí lè lára wọn òsì kẹtù torí tó wà ní ìtura kò lè parí bó o sì fi ìtẹ̀ ìdọ̀dún rẹ̀ òun padà wà rẹ̀ kò sẹ́nìkan tó sọ pé bóyá gbogbo ọ̀rọ̀ ń kọ́ láyà sẹ́rìn pátá ìyẹn ni píríncípù táfà tó gbọ́dọ̀ máa lò tó máa fi sí lọ nǹkan tẹ̀lé kọ́nù ẹ̀wọ́n tó bá ti gbọ́ pé wọ́n fẹ́ nìkan sọ̀rọ̀ kan ní ìsìn ó pariwo fún kò sọ̀rọ̀ mọ́ kì í sí ní tó fẹ́ tó ìsọ̀rọ̀ mọ́ ní pé pé inú òṣèpé máa súnmù lèmi náà ọ̀bọ̀ kò sọ pé mo gbá tó wí but there káti ẹ̀mọ́ kó máa make sense sense là ń fẹ́ ah, mo sọ báyìí lágbáyà náà wá wú ẹ̀rí tí mo sọ pá ah, ẹ̀rí yóò rí báyìí ó sọ̀rọ̀ ẹ̀rí yóò rí ayé kàn pariwo náà ni ìtàn tó sọ tẹ́lẹ̀ náà ló ń sọ lájọ yìí náà má fi yóò ṣe tó yún náà ní wàá fèsì ní o fèsì ẹ̀ o responsibility wípé á ah, lágbájá tó bí mi question yóò láàrin mi àtọ́lọ̀ bẹ́ẹ̀ náà lẹ tó bá bí èmi náà tó bá yé mi náà máa sọ fún ṣé tó bá ọpọlọ tẹni kí fi dá lónìí ìtí ah, wọ̀ bá ní kò yé mi mo ní kò kọ̀rẹ́ǹtì kò yé mi tọ̀ kí wá sọ pé ah tó dúlọ́gbẹ́ ọmọ fi bínú tọ̀ tí ó bá bínú tọ́lọ̀ bá bínú kọ́ àbá ń kọ́ wọ́n náà sí mọ̀ pé tí ń sọ nísìnyí sọ̀wọ́ abóhùn the highest tó lè sọ ń pa ọ̀rọ̀ mi ọgbọ́n the highest tó lè sọ ní hatahun yahtamilu sọ̀wọ́ the highest tó lè sọ ń pa ọ̀rọ̀ mi ah mistake ni àmọ́ yahtamilu sọ̀wọ́

nígbàtí wọn ṣáfì wà débẹ̀ ah, ó pàmọ́ lára ṣẹ́wọ̀n pé ìlú ilé ìrìn pé tẹbí ṣáfì tiwa ní ìtìwáì malik náà tiwa ní ìtìwáì aṣẹ́wọ̀n ah, náà láti tiwa náà nìyàbí àwọn sáráfà náà nìyàn bọ̀tẹ́ wọn tán sí láàrin ara wọn ó yé mi èmi mo understand aṣàbà tó ah, máa jọ́ tá ti wà lórí mọ́sáàbù yìí ìwọ tá ti ń wò pé wọ gangan ni ṣáfì yìí tiwa ọwá dé pé mo fẹ́ dáàmà malik nù kọ́lọ̀ máa kẹ́ náà mo ṣáfì yìí àfẹ́ẹ̀sì àfà ńláńlá ni àmọ́ in particular wàláhì in particular mo benefit lọ́dọ̀ ṣáàfì gan specially mo sọ́rọ̀ ṣáàfì specially nínú àwọn tíra tó pẹ́pẹ́ tọ́rọ wọn lè kí anybody nínú àwọn tíra tó pé mo máa ń kà túntúnkà túntúnkà túntúnkà túntúnkà ó ní manasibu ṣáfẹ́ ibẹ̀ hàtì manasibu ṣáfẹ́ bọ́lùsì méjì lèyí tí mo ní túntúnkà kò sẹ́ni tàbí mo máa ń kà kó ṣáfẹ́ yìí ti hẹ́rì mẹ́jì mo bá kà yẹn tán yọ mọ́tò kan ṣáàfì ń bi àtàǹkìlì àlùmọ́àlì ní al-Yamani ìwà pọ̀ ẹni tọ́lọ́wọ́ bá kẹ́dí wípé ní ìṣòro àwọn èèyàn lọ lẹ́bí furaṣí ni but yóò sì come down to their level gbogbo nǹkan ní ọmọ sọ́ra fún àwọn sọ́ra fún lé àwùjọ tí wọ́n ẹni bá ti ń sọ́ra wọ́n rò pa gọ̀ ni ó fi hàn pádàbò yẹn ti dínkù ẹni tí wọ́n kàn gbogbo ajá nìkan lè yàn gidi ibi ilé ìjáde mo jáde sí ilé ìjáde mo jáde sí ilé ìjáde pé ẹ̀hán tẹ̀lé ìwọ̀n pé dẹ̀dẹ̀rìn wọ́n mọ̀ pé ń jẹ́dẹ̀ bá ti dákẹ́ fún ọ ní ìsìnkú ó fi dájọ́ lára ń bá jẹ lọ kìí ṣe so now aṣáàbù wa sọ ilé aṣáàbù sọ pé ẹgbọ́ bí ẹwùbí tó lè dé kí kọ́lọ̀n kó pa ṣáàfì ìrùpáwà gan táà ti ń sọ ẹni tí bá ń sọ gan kò lè sọ jáde tá gbọ́ tí máa ń rò ní ìrùpó tí wá ti jẹ́ ẹgbùn àbípa ah, àánà náà bí kó kúkọ́ pàtí dìbẹ̀ àbí náà aṣáàbù sí jù wá lọ ṣáàbì rí jù wá lọ àbí gbogbo wọn láti bàlẹ́ ní oore tó kí ozoro owó tí ṣe tó kankana mo mọ irú tó lè fi tó pé ó gbà kó dodo ní tó ń sọ náà ló fi pa ah, ah, áá bọ̀ sóbó ti ṣe ha nǹkan o tọ́lọ̀ ń bá pè kan tó ṣe bá pè ní jẹ́ èsì tí wọ́n pẹ̀ ẹ̀yìn ò ní kó má fi bomi sí ẹ̀wọ́n lẹ́gbẹ̀ẹ́ mọ̀ pé àwọn àfá mọ́ mọ̀ yẹ ara wọn àwọn kan sọ pé nǹkan táwọn mọ̀ pọ̀ kọjá ń tánkọ àwọn tá ń tẹ̀lé wọn òun ò mọ̀ ń rẹjọ àbá ìrọ̀ wọ́n ló fẹ́ wó sáàsù kìnnì kan yóò wá dìde iṣẹ́ tó máa fẹ́ wó ìwọ náà náà tó fẹ́ wó <laughs> bá ń kọ́ wọ́n sí ṣe náà ọjọ́ jòkó jẹ́ ìwé sáà fáwọn ọjọ́ jòkó jẹ́ ọwọ́ nǹkan mọ́ kékùrù ààrùn ìdí ní kankan kó wúlò kó wúlò fúnra rẹ̀ àwọn akọ̀kọ̀ bá sórí social media wọ́n náà sáà mọ́pẹ́ náà ni wọ́n sáà kọ́ wọ́n sáà kọ́ sáà kọ́ gbẹ̀ kó gbẹ̀ bó ṣe kọ́ tó ẹmọ tó sọ́ni ó ṣe kọ́ tó níjọ́ táfà ti bá wa ń kọ̀ dé rà ẹ̀rí kọ́ ló dé ó ìfẹ́ tó ń jà fún ni kò ní sálámà sí ọ àmọ́ kí a ọ̀sáàsì náà ti padà sọ ìdánsọ pé ah, yọ́ ni ó pè ọ pé amúníkí ah, kí náà ni ó ti dún súnà padà taklid na ń ṣe ló ń ṣe so Imam Shafi nígbàtí Imam Shafi wà gbọ́ pé aṣáàbù sọ pé fóun kú gbogbo orin gbogbo àmọ́ ń gbọ́n pa Shafi orí aṣáàbù ní Shafi kọ́ pé tàmánà já àlọ́ àmú tàfà lè ní فتلك سبيل لك فيها بأوحدي تمنى رجال أن أموت فإن أموت فتلك سبيل لك فيها بأوحدي لعل الذي يرجو فناي ويدعي به قبل موتي أن يكون هو الرجي tàmánà rí jálò àwọn kan wish an àmúta kí n kú ó wọ́n kí n kú fàyín àmúta tí ó bá wá kú kọ́ fàtílkà sábínú lásúfí ha bí hadi ojú ọ̀nà èmì ìfẹ́kọ́ ní ìgbàbẹ̀ náà èmì náà kò ní òkú náà pé ikú ọ̀nà ìkòyàn láàlàlẹ́bí yàrìjú fàdà ìwàyájà bíhi kọbúlà máa ò tí àyíyákò nàhú àrọ̀dì bọ́yẹ́ ni tí ń ra kan kí n tán tí sì ń wí ìṣẹ̀ kó dùn ọkùnrin tó bóyọ̀ ǹgẹ́ níwọ̀kọ́ fún ẹgbẹ́ ṣáàbí ò dápa aṣáàbù tí ìbá ipá àwọn èèyàn àwọn àfáà báwá tàníwọ̀n pa aṣáàbù tó tó ó tún fẹ́ sọ kàrámà aṣáàbù báwa bá mọ́ tó mú ṣe ṣe ṣáàpì yìí fẹ́ wó màmá líkì ní fi sọ́n tí ń sọ́n ṣe ṣe bẹ́ẹ̀ owó màmá líkì wà màlíkì ló fẹ́ pálí anybody tó bá ka ìtàbọ̀lù ọmọ umm, bọ́yá bí ìmọ̀ bọ́lù tó wà Imam Shafi ní kìtàbù ikhtilaf Ali ibn Mas'ud ó ní kìtàbù ikhtilaf Ali al-Madina tẹbárí bí Imam Shafi ṣe ń sọ àwọn àhádìsì tí Malik fúnra rẹ̀ àwa láti bá àwọn ará ilé yìí wí pé wọ́n ti jẹ́ tàbíṣẹ́ iná ìjẹ́ tèrè ọ̀tàrà àwọn ọmọ ìlẹ̀kí yóò gbà mọ́ àwọn náà ti do èèyàn ńláńlá wọ́n ti bí òjì galé lórí pé no Imam Shafi'i rahimahullah ó ń bọ̀ wá láti sham wọ́n tó dìkan ní nàfẹ́bí ó wà ní mọ̀nàkíwò Shafi'i àwàlá ẹwọ́ ọlọ́run ọlọ́run adúpẹ́ fún ọ láàdúpẹ́ fún ìgbádùn ni máa ó ìgbádùn kọ́mọ bá fàkọ̀ kan wa balẹ̀ kó sì gáìdì gbogbo wa kó sì sọ́kàn wa sódodo kó sì lò wá bí sínú wa fún dáadáa gbogbo àwọn tọ́lọ́wọ́n bá lò fún dáwà ti sàlàfíà ní àwùjọ wa ọlọ́run ní borí wọn jẹ́ ọlọ́run sàlékún orí fún wọn yóò máa sàlékún orí fún wọn yóò sàlékún orí fún wọn gbogbo wa náà ẹ̀dẹ́ ọ̀rọ̀ yìí èso ọ̀rọ̀ tó tóbi tó bẹ́ẹ̀ sí bí ẹ̀dẹ́ kò sí náà sùn lórí ẹ̀ ṣe àyàpọ̀ àà dàtọ̀rẹ́ kò sáàbì kan náà ni ọ̀rẹ́ kò sí ọ̀sọ̀lá iṣu tó ṣẹlẹ̀ lásìkò wa náà ni pátápátá ó jẹ́ iṣu ìhàdáàtò àwọn afá ẹ̀mọ́ ìṣáfi ń bọ̀ wá láti ṣam wọ́n pa ìkànnì nàṣìbí anybody tó àwọn tó bá ti lọ lè kí ó jọun ló jápọ̀ nàṣìbí ni ẹ̀ ti mọ̀ mọ́ hmm? àwọn tó lọ sí ojú àwọn tó iṣẹ́ salman máa dẹ́pọ̀ nàṣìbí

ó sọ ọmọ tiẹ̀ orúkọ kan ti rí ibi táwọn ọgbọ́n wọ́n fún ìgbà tí màmú Malik wá tí màmú Ṣáfi wá di kí ní kàmí àwọn èèyàn ti wá ṣe tààsùbù fún Malik gan Malik àfa súnmọ́ ni wọ́n tààsùbù tó ṣe fún Malik gan ah, kọ́dà gan Ṣáfi tó jọmọ́ tó rọ pé à nọ nọ ilé ìtìpọ̀ kí ní kàmá ṣe ó ní kó ti dín lẹ́kùn pé tójò bá rọ̀ ní Andalus wọ́n á ní kàrọ̀ lè gbé fìlà Malik jáde bọ́yá ẹgbẹ́ kórìsánmọ́ òjò rọ̀ tó kí ni mọ́mù ṣáàbì bẹ́ẹ̀ sọ́n sọ àà ah, ah, ẹ̀sìn ọlọ́run ọba tó ju máàlìkì wá ó wá fẹ́ fi hàn wọ́n pẹ̀lú ẹ̀rí náà tó máàlìkì ọ̀ṣun ọ̀ṣẹ́ fún mi tàbí máàlìkì wòlé ọlọ́run tí wọ́n ń tẹ́ wọn tàbí èèyàn pé ń tà pé wòlé ọlọ́run ò gbọ́dọ̀ sọ mi tẹ́kì ẹ̀ pé wọ́n lè fi ṣe ọ̀ṣẹ́ wọn ọ̀ṣun ọ̀ṣun ọ̀ṣun náà irú ti ṣáàfì àtàṣàbùnà àbàbí ìṣòro àwọn táwa jọ ń bá sára wọn ò tí ì ṣètò àṣà àmì sára àwa náà jì sí ìwà dáadáa tó ṣááfì yìí sí wọn tó sí lórí tí ìyẹn tẹ́yìn ẹ̀sí tó bá ní wọ́n ní wọ́n ẹ̀sí tó yóò ẹ̀dá lèmi náà yóò wù mí pé báwọn tí ń tẹ̀lé wọn náà mọ̀ pé eze pé nǹkan o mi ò fẹ́ larí mọ̀ nǹkan ni hmm? sórí tó fẹ́ sọ mí dìhùn tó ń bá ṣe kò fẹ́ kó bá rẹ̀ ah tó ń bá jáde ah mi náà mọ̀ gbogbo o ṣùgbọ́n yóò rí bí ṣiṣẹ́ ọlọ́mọdé ọba fẹ́mi jẹ́ ìta lè gba aládá ní ewu àbí kò sáà sí aládá ń bẹ ẹ̀hẹ́n èyí tí mo lè sọ ń bẹ̀ ní pé kí n lọ ah, bóyá àbáyá kọ́lá ń sàfọ́rí ìfún sọ òun ni now so lẹ́yìn tí wọ́n sáà là ń sọ̀rọ̀ rẹ̀ tàbí sọ̀rọ̀ mẹ́tọ̀ ọ ogun ṣáàtì yìí láti bìtì lẹ́yìn tó fọ́ ọmọkẹ́ o malik náà ẹ̀ àpálò náà ní sọ̀rọ̀ jẹ́mu sọ pé ó jẹ́ ọmọkẹ́ o malik ó sì tún jẹ́ ọmọkẹ́ o ó sì tún bá malik ṣe ẹ̀ àfa Imam Shafi wá dé mẹ́sọ̀ ẹ̀wọ̀n agbọ̀n tó wí kí ni ẹ̀ náà ń bẹ nínú kàtí tó ń bí àwọn màlìkíyà náà nù and ó sì sọ ní alifébra ó sọ ní experience ló mú sọ Imam Shafi kò méjì lé but ó kàtàrà lé ó ní ah lẹ́ẹ̀kú sì pa málìkì ní ó ló pa lédé bí pé wọ́n jọ máa ṣe àfáà rẹ̀ ni wọ́n ní lẹ́tà wọ́n sọ fáwọn tó lábẹ̀lẹ̀ ẹ̀mù anybody lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀sán tó bá ìfáwọn yẹn bá ká àwọn nǹkan wọ̀nyí kò sára yẹn sí ní balẹ̀ rìsálà tó lẹ́sẹ̀ ilà malik rìsálà tó malik ilà lẹ́sẹ̀ lẹ́tà tí malik kọ̀ sí lẹ́sẹ̀ lẹ́tà tí lẹ́sẹ̀ kọ̀ sí malik kí ni wọ́n ti jọ ń bá lóòótọ́ àfáà ni malik ló ń gbọ́ pé ńgbà tó kó madina ta tó bọ́ sí mísírọ̀ pé ó ń yapa àwọn opinion kan táwọn ará madina wà lórí ẹ̀ pé kó ṣe báyẹn o à lẹ́sẹ̀ náà wà pọ̀ sí pé láíláí ṣé madina kan àwọn sàbí ànábì wà ní ẹgbọ́n àbárọmọ tó nù kìí ṣe jìngìrìndìrì táàjọ ń ṣe yìí àmẹ́kọ̀ọ́ náà ni wọ́n jọ fi ṣe fúnra wọn ilé ìkọ́ lẹ́ta ilé náà sọ ìlẹ́ta ó dáyọ̀ tó kọ́kọ́ tó lẹ́gbẹ̀ẹ́ta pé àáfà ni malik jẹ sílẹ̀ ọdọọdún alfu dinar nílé ìsìnmọ́ sẹ́lì sí dinar lọ́sílẹ̀sì lówó lẹ́sìnmọ́ wọn àwọn àfà kan ó ti yóò fún yóò fún malik yóò fún mọ̀sọ́rọ̀ yóò fún báyà iṣẹ́ àfún àmàrà àwọn àfà òun náà làwọn àfà tó ń rọ́ méjì náà fẹ́ kọ́nfàtì alúgbòdì náà hmm? kódà ó tún wà ní lẹ́tà tánjọ exchange pé a ah, mo sì rí gífì tó fún mi fún ìyàwó ọmọ mi ẹwà tó wọ́n máa pàlẹ̀ àwọn alúgbòdì náà ní ìsìn náà fẹ́ ṣe ní ẹ̀gbáǹkù kí n kà fojú wò bí èlò ni nẹ̀sọ́bù zakat mi fún ti gbòdì 4.5 million kásà kẹ̀ ní báyà 4 million àbí tí a rí bó ṣe wà yẹn ó jẹ́ ẹwà divide ìyẹn jẹ́ 4 million yẹn báyẹn ó jẹ́ bí ó ṣe dédé ìṣirúnà dínà 20 dinar yẹn ẹgbọ́n mi ẹwà divide owó yẹn dá 4 million yẹn ẹ divide by 20 no ẹ divide by 20 eh 200,000 àbí so jẹ́ 200,000 òní dinar ẹyọ kan ẹwà multiply 200,000 by 1,000 ó gbé 200 million òun ni alfudina tí lẹ́ ìṣòro fún malik lọ́dún òun ni kọ́kọ́ yóò fún ọ̀nṣọ́gbọ̀n àmá yóò fún ọmọ kéwù rẹ̀ ní àpáànà lòun náà wọ́n sì jọ fa masala ara masala tọ́jọ fàjọ òun ni wípé imam malik ló fi náà pé èèyàn lè ṣe jámù láàrin ìran méjì tójò bá rọ léèsì lóhun ò gbà wípé èyí tẹ́yìn ara mọ̀dínà ń sọ yẹn òjò sáàmù ó pọ̀ ju òjò Mọ̀dínà lọ òjò máa rọ̀ bẹ̀ gan àwọn sàájẹ́ ànẹ́bì bí Abu Ubaida àti gbogbo wọn ṣáàbù ni wọ́n ní káàpù kàntómẹ́ntì wọn sí àwa gbọ́ pé wọ́n ṣe jámù rí láìláì òun ògbà òun ti gbà tẹ́lẹ̀ òun ṣe mọ́ ó wà lára lẹ́ta dákùn sí ti wá dìde rẹ̀ bá àtẹ̀sílẹ̀ ìgbẹ̀rẹ̀ ìbákẹ́sì láti fira èyí tí ò ní nígbà gẹ́gẹ́ lásán bá ẹ̀ bá mọ̀ táwọn afọ́fà lára wọn ẹ̀ nà pé kìí sí nǹkan tó léèsì yìí afánà láyìí bẹ́bá kan pàlẹ́ ìlú ẹgbà ẹ̀láìkì bẹ́ẹ̀kan pa mọ́líkì ẹ̀láìkì bẹ́ẹ̀kan pa ṣáàfì ẹ̀láìkì bẹ́ẹ̀kan pa aṣọ́bù ẹ̀láìkì afá gbogbo wọn máa wà fáà ní lọ́wọ́ láyà ara wọn. so imam ṣáàfì wa dé tí ń sọ pẹ̀lú tó mọ̀ pàlẹ́ ìsìnkú balẹ̀ ẹ máa wò ìṣúra ṣáàfì wa ní alẹ́ ìfú afọ́hùn mi malik ẹgbọ́ ní ní sọ́ọ̀ wọ́n pè àà àlẹ́ ìṣù kéèsè pé ṣe ìjẹ̀yẹ́ o kéèsè pé ó fẹ́ máa fi wájà wọn o ẹ máa gbọ́n tó àlẹ́ ìṣù afọ́hùn mẹ́màlì látín na àfáàbáwò lábíyà kúmù lẹ́ẹ̀tò ń ma pépè ju máàlìkì lọ ṣùgbọ́n òun ò láwọn ọmọ tó tá lè dúó tí ma ẹ̀ máàlìkì láwọn ọmọ tó tán spẹ́ẹ̀dì ma ẹ̀ tó dé lẹ́ẹ̀tò lọ́mọ tó ní òjé káwọn yẹn mọ́ yẹ ṣé lẹ́ẹ̀tò ń bẹ láyé ní táàbí sọ pé ó fẹ́ mọ́ sọ láti fi súnmọ́ lẹ́ẹ̀tò sí láyé bó ṣe fàtí ọwọ́ ẹ̀bá àbá sọ yìí ẹ wo dáadáa ibi tẹ́ ti mọ̀ pé ibi tó fi sínú ẹ ti rí pé wọ́n lè ti rí pé láti dàkú ẹ̀ka tí ra ẹ̀ka sórí pé ìwò ni rí pé àwọn àbá sọ ìtọ́jú lọ lórí pé ní ti wá wó tó bá ti wá wó ó ti wá mọ́ ní ọ̀pá ní dákùnkù lọ sí ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà pé ìrìnkí láàrin pé ilé kí ló ń ta kà pé wa bó ti lọ́kàn wà bẹ́ẹ̀ ló ti lọ́dọ̀ ọlọ́run lọ́kàn sọ̀rọ̀ ni ìwọ rí pé báyìí tó ọlọ́run náà ti rí bẹ́ẹ̀ náà orí pé wọ́n jẹ́ ẹ̀yí sálárì sálárì náà ni sálárì sálárì ni ẹ̀ ṣe bá ti wá wò ó báyìí kọ́ ìwọ gbogbo ọmọ tíra kan mọ táwọn àfáà ṣe kó mọ wá wọn kó wọn pé àwọn ọ̀rọ̀ tó tóbi tó tóbi tó tóbi lẹ́yìn ìgbà tó ṣe léyìí tán anọ́dà ìwà ya tó wí ni pé ẹgbẹ́lẹ̀ yìí ẹgbẹ́ tó tó láwọn ọmọ kí o tó láwọn ọmọ kí o tó dó tí ma rẹ̀ ẹ mọ̀ pé ń sọ níbi táwọn àmàlìkí àti ń gbóná lẹ́yìn tí ń retí rẹ̀ pé ẹni tó bá kọ́ńkà àwọn àhànáfọ̀nù káàbọ̀ káàbọ̀ ẹgbẹ́ káàbọ̀ ó dídà kọ́ ìtìmọ̀ ló jára rùn pé èsì another one tí mọ́ mọ́ sábì sọ ó ní alaytu asawmu malik lakin alhazwa tali malik alhazwa laytu mọ́ kéèkéè ju malik lọ ṣùgbọ́n malik lọ́lọ́n kan yìí tó jáde ẹ̀yẹ̀yẹ̀yẹ̀ kò sí bẹ́ẹ̀ yẹn bá ṣe mọ àwọn àfa yìí tó kà ń pa àwọn tó ń ṣe yóò bí ìdè sọ̀rọ̀ àhà fún wọn náà ètò kò rẹ́wọ̀ hẹ́tì ìwé ìgbà tó yàn ò kájíra ní ń ta náà ni ń fọ́lú ẹlòmíì náà ni kò kà mẹ́kan bá ó fà fẹ́sọ̀ fọ́ọ̀tà àfa rẹ̀ náà ni bá ó sì mú fẹ́ẹ̀lì ní ṣe ń kó ìwò so àdéhùn tá a ti lọ mọ̀ alákùn inú sọ́yìn muslim tọ́ muslim sọ pé wàrọ́ wà lẹ́yìn ṣùgbọ́n sáà lẹ́yìn ṣùgbọ́n sáà tó dákọ̀ ní ìdí máa bẹ́ establish ní wípé àtà ṣáfẹ́ ẹ̀dàkọ̀ ní òtún ní ọgbẹ́sọ̀ ìdára ṣáfẹ́ gẹ́gẹ́sẹ́ ṣáfẹ́ ò balẹ̀ ẹ̀dẹ́ ìfi kíló bá ti fẹ́ sọ̀nà ìfú fẹ́ ṣáfẹ́ fi kí n tẹ̀ lálàárí ìjẹjà àkàì ah, ah, tóbi púpọ̀ èèyàn lẹ́gbí ó ní wà ó ní mọ́ ó ah, ọlọ́run bá dá wọn dáadáa so ṣáàfẹ́ ó kú ní 204 kú ní 204 ọdún tó kú yẹn ni wọ́n ma mọ̀ ní mo fẹ́ fi lo ṣáfì nù ẹmọ gbọ́ ẹmọ ọdún ẹ̀ṣẹ́ ṣáfì ó kú ní 204 ọdún tó kú yẹn ni wọ́n bí ìmáàmù now ṣáfì yóò wá balẹ̀ àbí ṣé ìmáàmù muslim yóò wá balẹ̀ dájú ọdún tí ṣáàfì ìgán kúṣẹ́ lẹ́ẹ̀ṣẹ̀ bí ma muslim tó bó ìpọ́dún tó kù nǹkan kò bá lẹ́yìn ṣe muslim lẹ́ẹ̀ṣẹ̀ wá bí ní ó bá lẹ́yìn tó yẹ yìí tọ́ 50 something náà ṣáàfì ètò àdéjọ 50 ni kò 55 ni 54 ìwé age ẹ̀ náà ìmáàmù muslim náà lẹ́yìn wọ́n bí muslim ní 204 bóyá kó kú níbi 258 bí 54 lọ́nà ẹ̀rẹ̀ wọ́n dán gbèsè tọ́ tẹ́bá wá wò lẹ́sùn bọ́nà sáájú wọ́n bí ní 93 or 94 ìjìríyá ó kú ní 174 or 175 ìjìríyá 175 tọ́ ṣáfì tó sì lọ sí misra gbogbo ọdún tó lò ní misra òjò mẹ́rin lọ so tí ṣáfì bá kú ní 204 ká ní 200 ló kù ní ìhà tó lọ sí misra by 175 or 174 lẹ́sì ti kọ́ rẹ̀ so ṣáfì ní ọba lẹ́sì rárá ká tó wá sọ ìmáàmù muslim ìmáàmù muslim wá sọ bí sọ yìí muslim rẹ̀ pé wàá rọ́wà lẹ́yìn eléṣù gbàwábáwò gbàwábáwò <laughs> ìmáàmù pé gbàwábáwò ìtumọ̀ ẹni pé ọ̀ọ́ muslim ọ̀bálẹ̀ ó sọ pé wà rọwà olùsíẹ́gbá tó lè bẹ̀rẹ̀ hmm? so ìtumọ̀ ẹni pé ẹnìkan bẹ láàrin wọn tọ́ àwa wo gbogbo sọ pé muslim tọ́ta pátá àwa rọ́nà bòmí tí mọ̀ muslim ti dákọ ẹni tí bẹ láàrin wọn yìí àwárí pé òkè ọ̀wá bí kola náà ni àbí ó ti yọ ẹnìkan kúrò ní ìfẹ́ àmọ́ ah, tó bàtò ti yọ Bukhari òun ní sùn pé ìgbòhun ìyọ́ ń musnad ibi obere ni mo ti ń yọ musnad a ní máa muslim tẹ̀ leni kìtàbù kò ní bábú ó sì ní wà rọ́wà lẹ́yìn inú di enikan gbọ́dọ̀ wa ń bá bá lè tura lọ́sẹ̀ hadithi àti ọ̀pọ̀ hadithi màálà ìdàkánà màálà wájọ́ màálà fọkàn kọ́tẹ́ ibò sí hadithi ìwájọ́ náà lọ Bukhari tẹwárí ọ̀hún pẹ́yà kí n tó wá sọ fún yín ọ̀hún kẹtó lọ sọ́dọ̀ Bukhari àwọn hadithi Bukhari yóò pọ̀ tẹ́bá wà ní sàkà yìí ìmáàmù muslim dákọ̀ pé akbaltu ana níbi ìlú àyàtọ̀ abdulrahman bunu yasa èmi àtàwọn bunu yasa ọ̀rọ̀ yìí pé ipe omer gbogbo òun àti abrahamu yasa làwọn jọ lọ mistake ni kẹ́ ẹ dákọ̀ abrahamu yasa níbi hadith èyí tó correct ni abdullah bunu yasa wọ́lá Allah bóyá torí ẹ̀jẹ̀ nìkan mọ́sùn ti gbà wá Allah kọ́ tí a àdíjì ìwúlò mo ní ibẹ̀ mo sọ wá sọ̀hìn nípínlẹ̀ a máa ń tọ̀rí ìkù tí mo fi gbà wá yìí problem wà mẹ́ ok jẹ́ ń ṣe bí pé èmi náà máa pẹ́ wọ́n pẹ́ wọn ni ọ̀rọ̀ wà lẹ́ mo mọ̀ kó dọ́dọ̀ lẹ́ ṣùgbọ́n tí ẹni tó fi wá látọ̀dọ̀ mi tó dọ́dọ̀ lẹ́ ètò bóyá olóṣe mistake yìí wọ́n jẹ́ dápẹ́ àwọn so pé níbi àdíjì gádà pàbàrán bùnú yẹn wrong Abdullah bin yasan dẹni bí àdíjì adákọ abuljam pé àwọn wọlé tó abuljam ní harry fún sima èyí tó kọ̀rẹ́ sí ni abuljuhaim labuja abuljuhaim gbogbo kí ń dẹ̀rí ọ̀rọ̀ wípé ta ló gbà wá lọ́dọ̀ lẹ́yìn bùkọ́rí òyìnjú ẹ ọ̀rọ̀ wípé tí abraham bin yasan ni àbí abdullahi bùkọ́rí òyìnjú ẹ ọ̀rọ̀ wípé sábújá àmì àbújù rẹ̀ ìkọrí òyìn jù ọ̀yà muslim ni tó dáhùn pé ẹwà wà àdís aláàkọ́ níbẹ̀ sọ́yí Bukhari àdís 337 náà Imam Bukhari wá ní haddathana Yahya ibn Bukairi qala haddathana al-Layth eh, an Ja'far ibn Rabi'a an al-A'raj qala sami'tu Umayran òyíwà kó pèé yáyá búnú kò kẹ́rì ìlógó ọ̀dọ̀ lẹ́ẹ̀sì tí máa mú símù bọ́yá òun lè ò dákọ̀ àdígbò ń bá ń sọ orí kùnrin lọ́dọ̀ lẹ́ẹ̀sì ò fẹ́ dákọ̀ ẹ̀kú jẹ́ but ẹnìkan wà mẹ́ láti bá dìṣẹ́ mọ̀ alákùnrin lọ́dọ̀ mọ̀ sọ́yá látòrí yá búnú bùkẹ́rí afam nísọ ọmọ kí o lẹ́sẹ̀ lòun ọmọ kí o lẹ́ dáadáa dáadáa dé pé aládùúgbò rẹ̀ gan hmm? aládùúgbò rẹ̀ Mm-hmm.

wọ kátìkò lẹ́sẹ̀ fún òní sẹ́kẹ́tì rẹ̀ òní mọ́ bá kàn kàn ṣùgbọ́n òní bá kù jẹ́ bùkọ́lì náà máa ń lo ẹ̀ òní kò ní Abu Salih Abdullah bin kátìkò lẹ̀ so now pẹ̀lú bí bùkọ́lì ṣe gbá wá yìí a mọ̀ pé ẹni tí mọ́ mú sọ pé wà rọ́wà lẹ́sẹ̀ tí ò dá kọ ó kéré jù èèyàn kan wá bí i ayábọ̀nù bùkẹ́ òun jẹ́ mìsírí àjáfà gbọ́nà rọ̀bì àá jáfà gbọ́nà mi sọ lòun náà tọ̀tẹ́ bá wo ìsinádìí Imam Muslim Imam Muslim sọ pé an Abrahman so ṣe ó ti ràn so màmá náà kọ́lọ̀ bá tẹ́wọ̀n màmá ọ̀rẹ́ màmá wa ni àwọn tó ti ògbómi ọlọ́gẹ̀dẹ̀ láwọn tó hàn but àwọn olókọ́ tó ń pẹ́ra wọn láàrin àwọn ohun ti gbàgbé ọmọ kò so ẹran wa ni alánàkíwó alánàkíwó lára àwọn gbọ́ bàbá wa délé haúsá àwọn mùsùlùmá rẹ̀ kíwò lọ́dọ̀ haúsá ń di kíẹ̀ ìtọ́jú aláyánàkíwó ọlọ́run ba ló máa ń tọ́jú làwọn fi fẹ́ràn ọlọ́run ló bá ń tọ́jú rẹ̀ ẹ́ so culture yẹn náà lágbára náà ni wàláhì fẹ́rí hadith ti dojú ó ti dojú ó dorí reality pa kò jìnnà rárá ó máa rí báwọn èèyàn ṣe rí lásìkò ọkọ̀ ó sì pé ìtàn fẹ́ kú jù sí sálàyà nà kí wò wọ́n mọ̀ sọ àwọn sábà

sàrán tó sọ́nà sọ pé èsì haram gẹ́rí iṣẹ́ àlùbáni rafaimọ̀ ọlá àti sàlàyé ẹni tí wọ́n rí sàfihà ìfà gẹ́gẹ́ bí wọ́n wá rí fáàsì sọ́bárí níbi tàbíbí àfà àwọn náà wà lọ ka sọ́bárí àti bábẹ́ ike àdìsọ̀sọ́lá hánà káwọn èèyàn náà sọ ewu wọn ló mú kọ yìí ṣùgbọ́n bí tátùn pé kìí ṣe haram nípa àdìsọ̀sọ́lá náà kan lé ẹrú tóun náà sọ ló kọ yìí àdìsọ̀sọ́lá náà sọ náà fẹ́ kí wọ́n afla kí wọ́n sọ àwọn ibi náà ní rọ̀bá rọ̀bá wà náà ẹrù ẹ̀ sáà méjì kó rọ̀bá náà nígbẹ̀ tàbí kìí ṣe haram àlẹ́yìn wọn sọ rí ju ẹbí nítorí pé nítorí pé ó kọ̀ yí dá lóòótọ́ ẹ̀dẹ̀ wíṣì dára ṣùgbọ́n àwọn ẹrù ilẹ̀ máa ń ránṣẹ́ dáadáa lẹ́ máa ń pè ẹbí pé lágbájá wa ẹ ni ṣé báraka wa ń bẹ̀ yẹ wọ́n tí ó bá ṣe wọ́n annabi sallallahu alaihi wasallam annabi sana tafa'ul al-fa'al al-asar fi kí ya ma wushi dada bo so ki mo pe kò sí baraka ko ara ko ta ko baraka báwo se se ro ba wa nda ye wọ́n ní kò sí ro ba ro mi ni ere eh so se ya sa se de kun wa nbe yen ẹ gbọ́ wọ́n ní kò so to le annabi sallallahu fi discourage àmọ́ mo pe pe ọmọ ma se n pe ẹrú àwọn ise ka te so mo mo be náà bí wọ́n pé àti ló dé tẹ̀sí sọ àwọn báyìí ó ní èèyàn ráwà wà lábáwá ọbílábáwá ọláwàbá sọ àìsí nọ̀sánmí gẹ̀lmánà náà lé àǹpọ̀sìnà ó kọ tá ń pa àwọn ẹrú wa à ń sọ wọ́n fúnra wa orí pé dúkìá wa ní ní tára fẹ́ dúkìá wa lékún àwọn kan tó wà là ń so kọ àwọn ọmọ wa fún láti sọ láti ọmọdé àbáṣùn àbáṣùn ẹni tó fọjú ro kọ́tà rẹ̀ sílẹ̀ pé kò dẹ́ ń kún bàbá àbáṣùn o tábàṣì bá bàbá ìkìlò bí bàbá rẹ̀ ó jẹ́ pé kí ló kọ́ mọ́ ní harbun ogun ogun ni mo sọ pé o kò bá wọn lọ àti ló ṣe lẹ́yìn ọlọ́run sọ ní Usama kìnìún ọ̀hún sọ ní kódà wọ́n tó mọ́sá àwọn okọ̀ tẹbàgbọ́ lágbà mọ́sá ẹ̀mí zọ́ọ̀lẹ́mù lẹ́yìn ìwà lábòsí ó ní ẹ̀hìn pé dàkí ẹ̀yìn bá lágbára náà ní sábòsí pé dáadáa ó ní mọ̀ wọ́ abúlásọ̀dẹ̀ dúwẹ̀lì dágbọ́ abúlásọ̀dẹ̀ dúwẹ̀lì mọ̀dákọ̀ zọ́ọ̀lẹ́mù bọ́nà àmúrù lọ́kọ̀ zọ́ọ̀lẹ́mù bọ́nà àmúrù but ẹ̀wọ̀n fẹ́ náà kàfin tó bá ti bí àríkò àtàkì ẹ̀kọ́ mọ̀ bẹ̀rù ẹ̀ so ó kọ pé kọ́ta àwọn mọ̀ pé kò sí súnmọ́ òun òṣù súnmọ̀ dákùnmọ́ dọ́dọ̀ rẹ̀ kò bá wọ lọ hmm. so pé àwa máa ń so pa àwọn ọmọ wa fáwọn ọ̀tá wa ká mọ̀ pé èyàn fi wá ṣeré àmọ́ àwọn ẹrú wa á sọ̀rọ̀ tó dà tó pé ń ta wíìsì fún ara wa la fẹ́ so ibi tá a ti lọ òun ni wípé à ń ka hadith ee tẹ a ní Imam Bukhari òun tún gbà pé àkùbọ́sọ àná wa abdullahi bin yasar gbogbo àwọn yasar yasar abdullahi bin yasar abdulrahman bin yasar eh abdulmalik bin yasar eh then uh, ata bin yasar yasar bàbá wọn ó jẹ́ mọ́wọ́lá fún maimuna yàwó ànábì but agbá àwọn ọmọ yìí tí wọ́n wá já àfá ńláńlá wọ́n já wọn tán sí lọ́n tó tóbi bí yasar ṣe dókọ̀ wọn lọ́wọ́ àmì ẹgbọ́n bíi pé á ah, irú yàtàrù mo fẹ́ kọ màmí náà jẹ́ láúlà dálíkà ẹ̀rù yọ̀bá wa ẹ̀yìn ó pé torí bìláàlù bìláàlù náà ẹ̀rù ni tó pé bìláàlù tẹ̀kan ti jẹ́ yàn ńláńlá tó jẹ́ sáà gánàbí náà ni ọmọlúwàbí fi jẹ́ bìláàlù ara abáṣà bìláàlù èèyàn bláàkì tó lágbàwò ìtọ́ náàfẹ́ ẹgbọ́ maula bin Umar ẹgbẹ́ maula lòun náà àmọ́ tó pé náàfì ti dàfà ńláńlá èèyàn dúdú ara àǹfààní mọ̀ yóò sẹ̀rù dọ́ba gẹ́gbà náà sọ́lá ti sọ inna Allaha yarfa'u bi hadha al-kitab ìwáyà kan yarfa'u bi hadha al-ilm aqwaman wa yada'u bi akharin ọlọ́run bá pẹ̀lú mọ̀ yí yóò gbá wọn yóò sì àìmọ́ ní mà tó ń pé ó lè lẹ́bí lálá bọ̀lọ́ ó mọ́ lẹ́bí jù bẹ́ẹ̀ lọ sáwọn ẹ́sà lédè ẹ̀nà wọ́n dà inú ọmọ bí wọn pé pé lágbọ́já ìrìnàrà wájú kú tí wọ́n ní choice wọ́n ní choice wọ́n gbé mara náà ní ẹ̀nà lẹ́gbẹ̀rẹ́ ló ní nǹkan ó lè má láìpẹ́ ojú rẹ̀ ṣùgbọ́n ọmọ bẹ̀rẹ̀ tí kìí mà rẹ̀ ìmọ̀ ayé àmì ìgbó wọn ti máa ń rí iṣẹ́ ó kájọ ọba níbi ìdìmọ̀ ó ti hétì ẹ̀mí tí kò kún lè ti tì sí ṣé tí ò bá wá rí kọ́dà ìmọ̀ rẹ̀ náà ló sọ pé kọ mọ̀ pé sọ́nà àwọn ọmọdé ṣẹlá dùn fún ìmọ̀ rẹ̀ náà ló sọ ìrọ̀dùn fún ó ti mọ̀ tó bá ti dákọ̀ rẹ̀ wọ́n lọ pé wọ́n bọ̀ sẹ́gbẹ̀ náà so ìmọ̀ àdísì ó kọ̀rẹ́kì Abdurrahman bin Yasar Abdullah bin Yasar gẹ̀gẹ̀n ló wà mẹ́ bọ́s ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n àwọn oní àdísì mà wọ́n Abdullah bin Yasar ní kéèfì ìṣẹ̀lẹ̀ wọ́n wọ́n ọ̀nà ó ní àtà dàhálná aláàbí juhaimi bọ́nà harif bọ́nà simas ansori tàbí aláàbí jaham lórí àbí juhaimi àbí juhaimi jaham sábò jaham fàkọ́lá abul juhaim bó bá ní sọ iná o tẹ́bá dé ní sọ muslim àwọn ṣáàrù sọ́rọ̀ fún sí imam náà wípé nígbà tó náà débẹ̀ ó pọ́n sí abrahaman kọ́ abdullahi abduljan kọ́ abujuhaim ní nípa ìṣòro kan táwọn pàlùsọ tó àwọn ìmọ̀ yẹ́ rẹ̀ pọ̀ ní táwọn kẹ̀kan ti màtán làwárí ẹ̀fẹ́ ń gba sẹ́yìn ẹni tí ò lè mú ìsinádẹ yọ̀ kan kó gbé dúró lọ́lọ́run fẹ́ bọnu sọ ìbù fún sọ ìbù kan àwọn tí wọ́n mẹ́tọ́ tako wọ́n qualify ẹgbẹ́ ní kọ́ọ̀kọ́ qualify ti dá ilẹ̀ ó sì dáadáa kó kú sórí súnà àbújọ ẹgbẹ̀rẹ̀ akbára nàbí sọ̀sọ́lá min náhùí bí rí jámẹ́lé fàlàkíyà rọ́jùn fàsọ́lá ma aléhì fàlámi yà rọ́dà aléhì nàbí sọ̀sọ́lá àtà akbára alìjìdárì fàmásà hàbí wájú ibi kílẹ̀ ọ̀rọ̀ abdullahi bọ́ọ̀lù yàtà àtàbí àwọn yàtà ó sì tún kílẹ̀ fàdíìsì tá a dákọ̀ yẹn ẹ̀ tá a dákọ̀ fún mọ́ mùsùlùmù yẹn òun ni àdíìsì ẹyọ kan ṣoṣo ọmọ mi sọ pé ó jẹ́ mọ́ alápá àwọn àádìsì ń bẹ pé fóònù náà ní ìbámu máa sàlàyé a ó hàn dáadáa pé ẹni yóò bá lágbájá tí ó tó fún àwọn sọ̀fẹ́ bọ̀ tí àdìsì wá sọ̀rọ̀ ìwà sọ̀hí tó ẹgbẹ́ mọ́tún làwọn àwọn sọ̀hí mọ́tún kan ṣe ọ̀sẹ̀ fi ṣe ṣùgbọ́n ìsinádùn ni wọ́n sọ tó yọ́ bá sọ pé bá sí àfá kan sọ pé àdíjì yẹ́ wà tẹ́lẹ̀ muslim gẹ́lẹ́ tí ń wí ní tí wọ́n rú mọ́túnmọ̀ náà nìkan ọdún wọ́n mọ̀ mọ́ ohun sọ tó bẹ́ẹ̀ tó wọ́n sáré ṣùgbọ́n gbogbo ìtí wò kakún òun ti ti jẹ́ dédé pé ah, mọ́ wá dápọ̀ àbújá àmọ̀ tí wọ́n mẹ́rin sí àbújá wà tàbújá ìwò gẹ̀rẹ́ ṣùgbọ́n tó àmì sọ kí máa mú tó sọ pé lẹ́ẹ̀sì sọ ah, kò bá lè rárá òkè ìdìnnà that is 29 years pé lẹ́sùn ti kú lẹ́yìn 29 years lẹ́sùn kú tán ni wọ́n bí mo fi ní so ó wá sẹ́ni bọ̀ sọ́jọ́ láti gba ilé yìí nke pábálà nke tọ́ọ̀nì wọ́n máa lakùn wàá mọ́ kẹ́kẹ́ báyà ti sùn yọ wa sọ̀hẹ́. then ìkejì tí n kàn fi kún ìyẹn ni mo aláàbò tó wà ní sọ́yìn mùsùlùmí ọ̀bọ̀n mo tó pọ̀ nù al-Bukhari àti tí sọ afẹ́ give example pa pé síkàtò judgment àti gẹ́gẹ́ ìjọba tábàdé sọ al-Bukhari láti sọ yìí nígbà pé ti muslim fẹ́ kan pọ̀ ẹ̀yẹ́ ti pé ti muslim yìí ní ṣe ń kọ́ inú nǹkan tó fẹ́ kan ṣẹlẹ̀ mẹ́kọ̀ọ́ kò affect àdéhùn gọ́s ó wà ní Bukhari tó yáyá bónú bùkẹ́ tó èyí ṣe nǹkan tán but èyí tó ṣe pé ẹni gbàgbà ní kò ní mu wá ń bò mí àní rí ń bò mí Bukhari dẹ̀ sọ láfẹ́ lásọ̀rọ̀ síkàtò judgment àti síkàtò tọ̀bùrẹ́jì fún sáyà sálàyé tó ọ̀yìn tẹ́tù orí pé Imam Bukhari tẹ́bá orí tó ti mú wá ń bì Imam Bukhari sọ wípé kitabu tayammum babu tayammum fil hadar babu tayammum fil hadar kí ni túmọ̀ rẹ̀ hmm? babu ah. babu tayammum fil hadar kí ni túmọ̀ rẹ̀ fil hadar náà eh E, tó bá wà nílé tí ò sí rìnrìn àjò pé ó ti ṣe dàyámọ́ kí lẹ́rù pé mọ́ bùkọ́ láti ṣe báàbù fún yes pé ah ipe ok nísìn kí lẹ́rù pé ẹ bá mi rò yes pé ọkí ló tó ti lè ṣe báàbù pé ah ṣé ẹnìkan sọ wípé bóyá a lè ṣe dàyámọ́ nílé tẹ́lẹ̀ ni ẹ wo dáadáa ánsà rẹ̀ wà ní Kùránù ánsà rẹ̀ pé ẹ lọ lè wo áyà tàyámọ́ ní Kùránù ní sọ́tù máa ìdáhùn ayàtà mú ẹ̀rọ̀lẹ́wò ẹ́ ẹ̀yẹn wá àyà ìwò kẹfìlì mọ̀ pé àwọn anybody tó bá láti ìkan tako kùránì yóò sì yára jà fẹ́ àwọn eléyìí mọ̀ kùránì in and out ẹ̀yìn kí a tó sọ àwọn tí wá tẹ́gẹ́rì sí gbogbo ayà ni wọ́n mọ́ra wọn létí ọlọ́ni yá yọ lẹ́gbìnà àmànú ìdàkùn tó ilẹ̀ sọ́lá ọ̀fílò ojú hakun wà ilẹ̀ fúlẹ̀ mọ̀ráfí ọ̀sọ́bìrì rọ́sùkùn ọ̀yọ́bìrì kàbín àbí ọjọ́ àlùwàláwà wà in kuntum junuban tẹbàjọ́ jẹ́rẹ́bà fàtọ́hárú ẹwẹ̀ ìmara wà in kuntum mọ́rọ́dọ́ tó bá rẹ̀ àbẹ́yàn tó lọ sí tọ́lẹ́tì tí sẹ́sẹ̀ ń bọ̀ wá

àdísí dọ́bà nẹ́bí sálá sọ́lá kó ṣe tàyámù ìfìl harvard náà tí kùránì ò dákọ̀ òkó òkó mọ́ hmm? ṣe ẹgbó wọnú ipé because nísìn tí ó sọ pé à ah, pé ibi tọ́nà ọba dákọ̀ ẹgbẹ̀ ìgbẹ̀gbẹ̀gbẹ̀ sọ́tọ̀ ọlọ́wà ní fàlámtẹ́jì jù máa ń tẹ̀bà rómi pé ah, ṣẹ́ tó wà nílé alẹ́gbẹ̀gbẹ̀ rómi ni ilé lọ́wà náà kò travel

tẹ́gbọ́n mi ò súnmọ́ ó lè ṣe tàyámù ó lè wí tàyámù fi hàpọ̀ gbogbo sábàrù wà síkò rán dàpọ̀ lẹ́nì kẹta ò ní wípé ó bá ṣe wípé kí n kàn dáhùn sálámù èèyàn lásán tí kì í ṣe tú láàṣì ní kí n wà lórí àlùwàlá sábà ìbá ṣe tàyámù mù fún kẹ́yìn tí bá wá ń bẹ̀rù fásitì òun lọ ńkọ́ lóde ló ṣe ah bùkọ́rì òun ó hẹ́rì ẹ̀rọ yẹ́kà tí lábùtà yàmù fi kádà ẹ̀sì tí ẹ̀sì lọ ọlọ́n kò kẹ gbogbo wọn ó sàforíjì ó yọ ọmọ sí wọn bó ṣe gbépò wọn gba táwọn èèyàn ń dákọ wọn dáadáa bẹ́ẹ̀ náà ni kò wọ́n ṣe lọ́dọ̀ lọ ọlọ́n kò kàwá náà mú wọn ó sàforíjì ẹ̀ṣẹ̀ wa fún wa ó tún àní wa ṣe ó tún rẹ́pọ̀ sáà ní wa ó jágbọ́ra wáyé ó lò wá dáadáa fáwọn èèyàn ó darí ọkà àwọn èèyàn náà dáadáa sáwà náà ó sì pọ́n wálé pẹ̀lú Islam ó pọ́n wálé pẹ̀lú súnà ọlọ́wọ́n bá kó fà wá náà fún súnà lé ó sì tún wá sí kó fún ní al-ilmu nafi wal-amalu salih ó sì fún wa ní owó àláàlí ó ṣe nǹkan ní rọrùn fún wa nílùú wa ó gáìdì àwọn olórí wa lórí tó dá fún wa gbèsè ayé اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسمائنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعل الوارث منا واجعلنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته